àá ah, kílódé ìjẹjọ làbá ti sí kákan gbà nínú ẹ̀mí péré wà máa ṣàṣà òun ilà àyìnṣà aláwọ̀ ọkùnrin àrẹ̀mí gbogbo fífẹ́ fífẹ́ títí yé tí o bá ti bá fífẹ́ tọ́lọ́run bá lọ fífẹ́ tọ́lọ́run bá wọn náà yóò padà wá sí ìmúṣẹ. àdúgbò fún gbogbo náà a ti tọrọ ìkẹ́kẹ́ fún àwọn Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹni tí ọlọ́run bá tó rán sí ilé ayé tó ní kó wá kọ́nà wá tó ní kó wá la ojú wa kákó nínú òkùnkùn lọ síbi ìmálẹ̀ Islam anabi wọn lẹni tó sọ fún àwọn sàhábà nínú àdéhùn sí abúlé abúlé àtàwọn olùmọ̀mí wọn gbà wá anabi wa Muhammad sallallahu alaihi wa sallam ó ní ẹgbẹ́ ní fáwọn èèyàn pé ana rahmatu muhtadu èmi ní olùkẹ́ tí mo máa ń gáyà àwọn èèyàn ìkẹ́kẹ́ wọn bá mi bá Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́yì kó máa lọ bẹ́ẹ̀ kó máa bá àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ ọ̀gbọ́n mọ̀tàfà bí àzáre ìlà yọ̀mìdì àti ọ̀gbẹ́ni tí ó bá gbìyànjú tó ní lẹ́bi tó sì ń ṣiṣẹ́ tọ̀ nípa pé súnà nípa Muhammad sallallahu alaihi wasallam kò ní kú nínú ìlú nínú àwùjọ nínú àdúgbò àbí nínú agbolé kíkẹ́ ní wọn kọ́ ká gbó wa kọ́nà kó wọ́n náà lẹ̀ nínú kẹ́nà. Ìtí máa fi wọlé ọ̀rọ̀ òun náà ni hadith àbáwa àbí Hurairah radiyallahu anhu hadithi yá nínú sahih muslim nínú hadithi tó gùn nínú sahih muslim nù ṣùgbọ́n tá a fẹ́ lò bẹ́ẹ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa alihi wa sallam ojú rẹ̀ gbé ní mashitama qawmun fi baitin min buyutillah àwọn àká àwọn èèyàn ká lọ́kùnrin ni àbíròbìnrin ni wọn à ní kóra wọn jọ wọn à ní pàdé ní ọ̀kan nínú àwọn ilé olúwa táǹpẹ́ ní mọ́ṣáláṣí ìwé ìtàwà lónìí. àwọn tó ń kóra jọ ń bẹ̀ tí wọ́n sí bẹ̀ tí wọ́n ń gbówó bẹ̀ tí wọ́n ń gbé oúnjẹ bẹ̀ ní tí wọ́n ń ṣe ànábìyàn rí ẹ̀ ànábìyàn pé ní ẹ̀sùn gómìnà kìtà bàbá ní tí wọ́n ń ṣe nínú mọ́ṣáláṣí ọlọ́dúnrún wọn kà sí ìrọ̀lúwa ويتدارسونه بينهم lẹ́yìn tí wọ́n ń kà bákan náà wọ́n tún kọ́ra wọn wọ́n tún ń gbé òǹgbẹ wọ́n tún fi ọ̀rọ̀ lọ́wọ́ bá ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam wọ́n fi ń gbẹ́ra wọn ní òǹgbẹ. ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam kì í sábà rí àwọn èèyàn tẹ́ ẹgbẹ́ ní olùkọ́ báyìí làwọn gbé lọ́wọ́ òní wọ́n gbé fèsì òní wọ́n sì kó sí i ọ̀kan ní òǹkà mẹ́rin sí márùn yóò sì máa jẹ́ sí wọn. léyìí tí ẹ̀mí wa ń balẹ̀ ní àárọ̀ tó ní pé ìṣàlá bó tẹ̀ bó jẹ́ pé ilé nìkan náà ni ó ti tó láti mọ̀ pé ní ìjọba wa sàárọ̀ yìí àgbogbo àti ní pàdánù ìṣàlá tààrà. àníbi wa sọ fún pé ní ìlà nazalat alayhim sakinah àkọ́kọ́ nǹkan tí yóò ṣẹlẹ̀ sí wọn nígbà tá a bá bára wọn mọ́sálásí ìta bá bára lónìí láàárọ̀ yìí nazalat alayhim sakina ọlọ́run bá yóò ní ká àwọn màláìka àánú ká máa sọ ìfarabalẹ̀ ká máa sọ ìkẹ́kẹ́ ká máa sọ àsẹ̀kínátù ìfẹ̀míbalẹ̀ ìfarabalẹ̀ ọlọ́run bá yóò ní ká máa sọ lé wọn lórí àyàfi ẹni tí wọn dọ́tọ̀ wà nẹ́bí Muhammad sallallahu alaihi wasallam nígbà gbé ìkẹrẹ tí ń sọ kalẹ̀ lé wọn lórí báyìí. ba ka nínú kan tí ó tún máa ṣẹlẹ̀ sí wọn wọ̀bọ́ sí ẹtùmọ̀ rọ́hìmà lẹ́yìn tó náà bá ní kí ìkẹ́ náà bá kó sọ̀kalẹ̀ wọlé wọn lórí kí pẹ̀lẹ́pẹ̀lẹ́ dị kó sọ̀kalẹ̀ ní wọn lórí rọ́hìmà ọlọ́run ọba ìkẹ́ náà ọba àkọ́kọ́ ní sẹ̀kínà ìfarabalẹ̀ ẹlẹ́ẹ̀kejì ọlọ́run ọba ni ọba kó máa wà lórí wọn lókùnkà àbí wọ́n sì dánilẹ́kọ̀ọ́ láàrin ara wọn so àánú náà bá lè tó tí àwa ẹ̀mí wa balẹ̀ ní ṣàlùmá pípé ló ti wà lórí wa báyìí ọlọ́ọ̀bá yóò lè fún àwọn àdáyíká kan sọ àánú ní wọn lórí so nínú ètò jẹ́lẹ̀ kẹta tí ó ti máa ṣẹlẹ̀ sí wọn wàhálà láti rú mọ́ ìmọ̀lẹ̀ àríkà ọlọ́ọ̀bá yóò pa àwọn àdáyíká àṣẹ bóyá ẹ̀rọ kíkà wọn ẹ̀rọ yípo wọn nínú mọ́ṣáláṣí náà àwọn màláíkà wọn à sì ní lọ síbi kan nínú tó rí lẹ́nu súnà ọ̀kan méjì náà ni ìsìlábóyá bá nǹkan kan ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọmọ bá wọn pé ká lọ pa nìkan rẹ ẹ̀bí ọmọ bá sọ fún pé ká lọ sọ ìkéde síbi kan èyí tó ń dá sáwà lójú tó sì rìnlẹ̀ tẹ́lẹ̀ láti parí kí àdúrà Muhammad sallallahu alaihi kò ní parọ́ ẹni tí èyí parọ́ ni onáàdìgbé ní hafati ọmọlẹ màláyíká bẹ rọhma yẹn náà wọn máa ṣe tù ibi àwọn màláyíká wọn rọ kiri ká wọn pẹ̀lú ìkẹ́ pẹ̀lú àánú nínú àánú ẹlẹ́kẹ̀ẹ́ni tánàbí sọ̀rọ̀ ìwà pé tí bá wà ní mọ́ṣáláṣí ka kùránì ní àbí ń kọ́ ìdánilẹ́kọ̀ọ́ ọ̀nà ni wàtàkà ọ̀hún lọ́hùn fíìmà ìrìndà ọlọ́run kò tún máa ń rántí àwọn dáadáa lọ́dọ̀ àwọn màláíkà kan wà lọ́dọ̀ lọ́wọ́ bá kódà alínú àwọn olùmọ̀sọ́lọ́ wọn ní ọlọ́ọ̀bọ máa sọ fún ẹgbẹ́ rí àwọn tẹ́lẹ̀ má dá lánàá sọ àwọn ẹni wọn kó bí ọdún sáàsì kò sí ìgbà tí wọ́n ṣe wọn ka tí ọlọ́run bá wọ́n sì ṣe ìdánilẹ́kọ̀ọ́ láàrin àwọn ní ìfìwálẹ̀ ìbàdàn pé ìṣàlọ́ akọ́nàkọ́ mọ́ ìwálẹ̀ nínú ìkẹ́ àtàwọn tó tún máa ní àti ìwòrán tó máa

wọn gẹ́gẹ́ ni máa ń bá òṣìṣẹ́ rẹ̀ ní aburú àbí aburú ṣe àbí aburú yóò ṣe lágbájá ẹ lọ wo ìpìlẹ̀ rẹ̀ ṣòfò dúnìyà ìfẹ́ yé ni. tọ́ba lè dòkó ká mú dáadáa ká ti ṣe wọ́n láwùjọ wa lónìí. àdínkù ká rò wípé tó ṣe àbí tó ń láwùjọ àbí tó tábà ń wo lọ ta gbogbo ṣé ká tá padà rìsọ́ọ̀tì sí i níta darí sí pé á àti ìkẹ́ ayé ni tẹ̀lá ní ẹ̀ méjì tẹ́lẹ̀ tí wọ́n ń fa sọ ìyá máa rọrùn ẹgbẹ́ àbúrú yẹn ẹlọ́wọ́ kí ìpínlẹ̀ kí ló pàtàkì sí báwọn kódà tẹ́lá jẹ́ àwùjọ kan tẹ́lá tí wọ́n ń túndáwà ní máa lébi tí wọ́n fa sọ fún fagbára máa lọ́rùn ẹ lọ mọ̀ ẹ́ pé ní ìfẹ́ ayé ló fi àdúrà àbúgbà mọ̀. àyàfi káwá mọ̀ ká mọ̀ kí wọ́n pè ní ìfẹ́ ayé ká lè sékèrè ká lè sọ́ra fún un ká lè jìnnà sí kí aburú tí ó máa ta ìfẹ́ ayé jáde mọ́ máa ṣẹlẹ̀ sọ́ka wa. ìfẹ́ ayé wọ́n ní wáyé ní kálọ́mà ilé ìtẹ̀lé ayé tá à ń sọ yìí ibi tó ti máa ń bẹ̀rẹ̀ wọn náà ni kò sí ìkàkà tó máa ń ba ọkàn jẹ́ kò sí ìkàkà tó máa ń lálà sí ọkàn tó tayọ pé ní tààlùkù bí dúnìyà ọ̀ tààlùkù ha bí dúnìyà kéèyàn rọ ẹ̀mí ẹ̀míyàn kéèyàn sọ̀rọ̀ mayà yìí wọ̀n fún nàìjíríà kó jẹ́ sọ ní gbogbo 100% gbèsè ayé ìyá yìí náà kódà tó bá sún tó bá lálà ìjó gbé jáde lójú omi náà ni nǹkan tó lè ṣe pẹ̀lú ilé ayé ẹni tàbá ti rí báwọn tí nǹkan báwọn ṣẹlẹ̀ sí irú ẹgbẹ́ tó fura sí ara ẹ̀ fún lélẹ̀ bóun láti sá bóun láti páyà nígbà tá a sì mọ̀ pé ní aburú ni nǹkan báyìí máa ń bí bóun láti á sá bóun láti bẹ̀rù aburú yìí. sọ ní ṣókí Allah kọ́nà bá kó ṣe rọrùn fún wa àníjòkó wa yìí ní àárọ̀ tò ní bọ́nà bá ti gbà ní àyè wọn sọ wá wo kí ni tí àwọn olùmọ̀ ń pè ní ṣọ́kù lórí àgbẹ̀ ọ̀nà rẹ̀ ní gbogbo ọ̀nà tó ti ṣàlàyé bákan náà táyà bá tó gbà wá á tó wo alimaksud bẹ ṣọ́kù lórí à tó gbà wọn kàmí ìtẹ́ lóòótọ́ téèyàn bá ń ṣe é ẹlòmíì mọ̀ mọ̀ pé ilé náà ni bẹ́ẹ̀ sì ni èsì ilé so ilé ló fà láti mọ kí ni táwọn olùmọ̀ pè ní kí ni èròǹgbà olùmọ̀ nípa ṣòkòtò dúnìyà bákan náà bàbá mẹ́lẹ́ gẹ́gẹ́ bí mùsùlùmí gẹ́gẹ́ bí mùmìnì kí ni ìṣesí kí ni àlàkọ̀ kí ni ìbáṣepọ̀ láàrin ilé ayé àti mùsùlùmí dáadáa so òye ká mú ní sórí so lẹ́yìn tàbá mi níta a kò wo mọ̀lọ́ nínú ìlú dúnìá àwọn nǹkan owó àwọn ìdí owó láti lè rí ìfẹ́ yáyé kan bákan náà wà wo àṣìbá ìlú dúnìá kí ni ká ti máa ń fa ìfẹ́ ilé ayé kí ni ká ti máa ń fi sí ẹ̀mí mùsùlùmí àbí ẹ̀mí ọmọ ilé nìyà. so lẹ́yìn lẹ́yìn àwọn ọmọ bàbá sí òṣèlú àwọn aburú wo ni anyị ayé yìí sí yàn ẹni àwọn sọlẹ kan ẹ bá ti ti nara wọn tí lálẹ́ àti ara wọn tí pa aṣọ lọ́rùn tí pa ìgbé ọmọdé àti ara wọn kódà lè máa tún léwu pé àkéṣe ayé àbí pátì ẹlẹ́kejì á gbọ́dọ̀ rí àpẹẹrẹ pé á ah, ìfẹ́ yá yé wọn ló fà sí lágbájá ní sí báyìí so awo àbúrò ó máa fi sáwùjọ bọ̀ bákan náà awo ìdájọ́ ìṣòro ìdíyà bóòdà tó awo wíwọ́ kó níbi ìfẹ́ yá so nípa ní a máa wo kòlásọ̀tò mòló káàpẹ̀ ní fífẹ́ ọ̀dọ́ ìdúnyà ẹ̀kọ́ wò láàkọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí ọ̀kan nínú àwọn akọrin ó ní ẹni tó yẹ pé ní ìgbésí ilé ayé tó wá tí ò bá ti wà sí fún ó lo ogún ọdún ọgbọ̀n ọdún ogójì ọdún ó fi bẹ́ẹ̀ ilé ayé kò wá rẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan nínú àwọn fibros àwọn experience kò rí kọ́lé ayé àfàlẹ́ káàdà ní àmà àwòdára múmínà lèmúdà tó ẹgbẹ́ púpọ̀ lójú ó dá fún tí kó sì rí náà lọ tó túmọ̀ ẹ̀ pé àwọn nǹkan táwa náà bá yí láwùjọ àwa náà ti máa mà pípẹ́ à nǹkan tó fà ní nǹkan tó fà ní. níta tó lè ṣe kojú ìyá kákọ̀ wọ́n pé tààrífò tààrífò ha nàìjíríà lè yọ ọ̀fẹ́ ẹ̀ sábà kò lè ṣe ìfẹ́ ọ̀nà méjì làwọn olùmọ̀ pín sí tábàlíkà sọ definition méjì látara pé ní asia pé ti ìfẹ́ lọ sí ilé ayé tàrífà ìlọ̀fíyà torípé nígbà míì a lè yọ ilé ayé kó bẹ́ẹ̀ káfíńkà mẹ́rin lẹ́sẹ̀ àìní ṣókùn máa ṣókùn bẹ́ẹ̀ ṣókùn rọ́jò ṣókùn máa bá so ilé ìlú ìfàlódé táwọn olùmọ̀ máa ń ṣàlàyé yẹ من حيث الإضافي أي من حيث المركب الإضافي wọ́n láwọn èèyàn wọ́n ní bí oríṣiríṣi kí agbábìnrin sí wa àfi àsọ̀rọ̀ àfi kí àwọn àpáwà tí wọ́n máa gbé àyílé wọn lọ́wọ́ àwọn ọ̀sán wa àyíbáwa tí wọ́n máa gbé ọjà rẹ̀ wọ́n pẹ́ tí wọ́n máa tó máa jẹ́ wọn ní kí kuma fún wọn fún wọn lápá bákan náà gbogbo àwa ó sọ̀rọ̀ àwa jàmáà tá à ń ràn wọ́n lọ́wọ́ lórí pé à ń fi irun kíkí àfihàn wọn lọ́wọ́ à ń fi àìsí mọ́sálásí sí àárín àfihàn wọn lọ́wọ́ tọ́lọ́mọ akọ́run kálukú wa náà ní ọwọ́ ọ̀làdẹ́kùn sọ̀rọ̀ nípa ẹni tá à ń wọ́n ní ṣókò dúnìyà tá à ń sọ yìí àwọn èèyàn wọ́n ní bí oríṣiríṣi nípa rẹ̀ nípa tí a ń pè ní ṣókò dúnìyà. Adéyẹ́lómi nínú àwọn èèyàn tó ń sọ pé ní níta pé ní ṣókò ìfẹ́ wọn náà níta sọ lẹ́ẹ̀kan. Ìpinnu àwọn èèyàn pín sóríṣiríṣi nípa ọ̀rọ̀ ìfẹ́ ẹlòmíì bẹ jàrá bá ti tẹ̀lé nípa owó ni òun sàn wákàtí gbogbo ọ̀nà gbígbà tó ní bá wọlé sàwọn àgbára àdáyàdá ní àmà haram ọ̀nà àdáyàdá ní àdọ́nà haram kó sàfihàn owó tiẹ̀ ẹlòmíì sì bẹ́ẹ̀ tó jẹ́ pé ní nítorí jẹ́ àbábà ń tẹ̀ pé kó sàmọ́ kó aṣọjọ́ ìtẹ́lómi jẹ́ àbábà gẹ́gẹ́ bí àṣepá kódà nínú ìlú tí wọ́n tàwa yìí a máa gbọ́ nípa alágbájá obìnrin musa ń kójọ tiẹ̀ ẹlòmíì mọ́tò musa ń kójọ ìfún ẹgbẹ́ Ayat satu wa yang àkàtà pé ní di kọ́lá ẹlòmí ó sọ di ọmọ rẹ̀ débi pé sọ́mọ bá fi lè jẹ ní ìjẹba kọ́ọ̀kan ló tọ̀ dáhùn ìfẹ́ náà ni ẹlòmí sì bẹ̀rẹ̀ pé mọ́tò tó gbé kalẹ̀ kọ́lá ẹ̀gbọ́dọ̀ fọwọ́nù lásán wọ́n tọ̀ fi dáhùn ìfẹ́ náà ni káfíńtà sọ̀rọ̀ gbàgbé o tọ́pìkì wa náà lórí ṣòkòtò dúníà máa ń gba òṣàbù èyí ò sí èmi bẹ́ẹ̀ pé ní yang nífẹ̀ẹ́ ilé ayé ní mákàlì kẹ́lìmà kíyàn nífẹ̀ẹ́ wàlá ìyá burú náà ńlá ni. tó gbé káfíà wo kẹ́lìmà yẹn ga lásán tó lọ́dọ̀ àwọn eléyè ọ̀nà méjì ló lè tù sí ini tí ó lè jẹ́ pé bóyá bí àfihàn wa ní làbáyé pípẹ́ ní ẹ̀ẹ́dì ìfẹ́ ilé ayé ẹlòmí lè máa dáwọ́ sọ pé ní ìrọ́ ní ìdarí kò lè bí akúkú ìlú ẹlòmí ó sì máa ní ààrẹ tó máa máa pẹ̀lú ẹgbẹ́ yá lóòótọ́ ni ẹ̀rí afálágbájá ẹ̀rí babalágbájá ẹ̀rí làkásẹ̀gbè ìfẹ́ ilé ayé ló kún wáyé báwọn sórí èdè lábáwá ó lè rí báwọn. ìgbà ní ìsìn bẹ ó lè jẹ́ pé bí a lè ṣáò ní láti fi gba láti fi sọ ara yẹn kó bẹ́ẹ̀ ìpè ìdáhù ṣùgbà dúnìyà ẹ jìnà sí ìfẹ́lẹ́ ayé lè anáwó mọ́kànlá mọ́kànlá tó gbé òun gẹ́gẹ́ ní ìpínlẹ̀ aburú tó ní ẹ̀ka sọ bá òun méjì kò sí ìṣó lọ. àti kíní àti kejì kò sí ìta níbi tí kò sí ìta níbi bẹ́ẹ̀. ẹ̀yin jọ̀mọ́ àlọ́ máa ń bá Muhammad sallallahu alaihi ìfẹ́ tà ń sọ yìí òun náà ní kásẹ̀ pé ó ní ṣe pẹ̀lú ọkàn gẹ́gbà ìsọsíwájú ẹ̀mí ni máa ń rọ̀ wá tẹ́lómi bá ní ìfẹ́ nǹkan tẹ́bá ní kó má délẹ̀ máa yóò sì mú tọ̀ sójú yóò sọ ní ọ̀tá nǹkan tẹ́lẹ̀ ẹ̀ ti nà má ní ẹ̀wá ní kókó bẹ́ẹ̀ ẹ̀yin náà wọ ọgbọ́n tẹ́lẹ̀ máa rìdíùsì ìfẹ́ yẹn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àmọ́ kẹ́kẹ́ á sọ fún pé lágbẹ́jáde tó ń bọ̀ ẹ̀ ìgbà tó ti níbẹ̀ yẹ èyí lẹ́yìn jàlá dúró lọ́dọ̀ rẹ̀ ìgbà tó ń pè níbẹ̀ yẹ. sọ̀tàlá tó fẹ́ ká wò ìfẹ́ tà ń sọ yìí lẹ́yìn tí wọ́n ṣe fi yé orí wa wọ́n ní òun náà ní ìkàkà tí ọmọ ìdí yẹn máa ń fi níbi tó máa ń fi tó já pé ní ó lè jẹ́ sáàbí ó sì lè jẹ́ járí sáàbí tó lè jẹ́ positive ó sì lè jẹ́ negative ní ìfẹ́ náà tó jẹ́ pé kò sí kásẹ̀ tí bá sọ onígbọ́mọ̀wò àwọn afẹ́sì wọ́n ní kásá ń pè nífẹ̀ẹ́ wọ́n dẹ̀ ní wàlmẹ́lì wàlìíjà ìlà ṣáàkì mọ̀ọ́yà àwọn ìlà ṣe ní mọ̀ọ́yà wọ́n náà ní kéèyàn ní mẹ́lù kéèyàn ní kẹ́míyàn tẹ̀ lọ síbi kankan bóyá èèyàn ni bóyá nǹkan kan ní sáà gbé kalẹ̀ ó jẹ́ sílé ẹ̀mí ẹ̀ ó ti wá òkò wọn kan náà ó sòrò jákó bẹ́ẹ̀ tó táwọn afẹ́sí pé ní ìfẹ́ nìyẹn. kódà wọ́n ní nǹkan tá a sọ yìí ó ní tẹ̀sí nǹkan tó gbé ná máàna lábùgbé àyà ti lóyà nǹkan tẹ́ ẹ̀ ní í rò tó gbé sẹ́mi tẹ́lu kí fún jalábú látàrẹ̀ òní bí kó ló lè jẹ́ pé nǹkan tó kò ní ìtumọ̀ yá ni tó sáàtì fẹ́ náà ẹ̀rù ọba sọ wá tó yìí là ń pè ní ìfẹ́ ní ṣókí bá ti wá sí àfitì rẹ̀ lọ sí àdúnyà ilé ayé tó wọ́n ní ọyẹ ká máa kí náà pè ilé ayé gan fúnra rẹ̀ tó wọ́n ní àdúnyà ní ìlọ́gbọ́wá onáà ní àsúgbòrò onáà ní ìta tó kéré àwọn ìṣàkíyọ̀ àbí ìta tó yẹ̀yẹ́ àwọn ìrọ̀kọ̀lì àti nǹkan tó fi kéré jù nínú ìdí àwọn èèyàn máa ń rò sí ayé wọ́n ní ìpàkọ́ ní àdúnyà wọ́n náà ní nǹkan tó pé ní àkọlù ṣe wà ádìmọ̀ àdúnyà tọ̀bàkọ́ wọ́n náà ní nǹkan tó kéré jù tó jẹ́ pé tábà ń ka nǹkan tó ga tó ga tó ga èyí tó lọ jù wọ́n náà là ń ní àdúnyà kódà a rí àwọn olùmọ̀ tó ń sọ pé ní súnmìyà dúnìyà dúnìyà ní àdínà àhà wọ́n pe ilé ayé ilé ayé tó kó olú sí kéde òun ní nǹkan tó fi yẹ̀yẹ́ jù òun ní nǹkan tó fi fẹ́ lọ jù ní ìgbésí ayé ọmọ ẹ̀yẹ́ nìyà sọ̀ká tó máa pé nǹkan sábà nífẹ̀ẹ́ ó jẹ́ pé nǹkan tí ó pàtàkì ni kò ní jẹ́ pé nǹkan tí ó jẹ́ pé nǹkan yẹ̀yẹ́ ni kàtìkù ní àgbẹ̀ ilé ayé sábà ń sọ̀rọ̀ nípa ilé ayé lọ́dọ̀ àwọn olùmọ̀ ọ̀nà méjì ló ti wọ́n ní ọ̀nà alákọ̀ọ́kọ́ nígbà tó náà bá sábà ilé ayé tó ń fi àkàkárò ilé ayé nínú alukur'an wọ́n ní ọlọ́run bá ó lálà sí ilé ayé fún wa ọlọ́run bá gbú ilé ayé ọlọ́run bá sọ̀rọ̀ sí ilé ayé kódà tó bá tún dì ọmọ ilé ayé gan ọlọ́run kò tún èyí kàókọ̀ fún nínú alukur'an. bákan náà nínú nǹkan tí ọlọ́run bá fi rò ilé ayé wọ́n nígbà tí ọlọ́run bá yẹn lọ́dún kódà àtúnṣọ bẹ́ẹ̀ tó bá gba ilé ayé náà mú ìwé ẹni bẹ́ẹ̀ ó ṣe ṣe tó jẹ́ pé ọlọ́run bá lórí gbogbo àwọn bẹ́ẹ̀ yóò rí ayé wá ní ìfúnlẹ̀ àti ìyá náà wà. ọlọ́run bá sọ fún wa nínú Al-Qur'an a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run bá sọ pé innamal hayatud dunya la'ibun wa lahwun wa zinah wa tafakhurun baynakum wa takathurun fil nínú suratul Hadid ọlọ́wọ́ sọ fún ayẹyẹ ní ẹ̀rí ilé ayé tá a rí òun kò sí nǹkan tá à ń pè ní ayé tó tayọ nǹkan eré nígbà míì àwọn afáwọn tó ní láìlú ìgbìyànjú ní ọmọdé ẹni ẹni tó àwọn kéèké wọn ti sáré káàkiri àdúgbò ilé ayé wà láwọn ìgbà míì ń bẹ ilé ayé a máa àgbàlagbà tí ò gbọ́n eré àgbàlagbà nínú àwọn ẹ̀sìn tó pọ̀ ńlẹ̀ nínú àwọn ìfarabalẹ̀ tó pọ̀ ńlẹ̀ tí àwọn wá jẹun tán tí àwọn yóò tán kí bàbá máa sọ fọmọ rẹ pé ọ̀rọ̀ jẹ omi ìbúyà lónìí àbí kí ọmọ náà máa sọ fún bàbá rẹ pé à nílẹ̀ náà ọpa lónìí ilé ayé nù kí ló fà máa yù Chelsea nígbà tá à ń jẹun tátà yóò lé wọn lọ sí ilé bọ́ọ̀lù ọmọ tí àgbàlagbà bẹ̀rẹ̀ tó sọ fọ́mọ kékeré pé ní ọ̀jẹ̀ ìyá lónìí àtúnyẹ̀ pẹ́ sí nígbà àmọ́ fọ́mọ kékeré kò sọ pé ẹ̀jẹ̀ ìyá o ìnà wo ọ̀jẹ̀ òyìnbó ìyá lónìí ọmọ kékeré sọ bẹ́ẹ̀ má gbàlagbà nígbà náà náà bá fi irú kan mú ilé ayé ọmọ dàgẹ́ bí eré ọmọdé àti eré àgbàlagbà gẹ́gẹ́ tó kọ́mọ̀ ní àwùjọ wa lónìí. ọlọ́pàá sọ fún ẹgbẹ́ ní wọ́n máa ṣàyẹ́ àtúndú ní à ìlà màtá olùkòrò ẹ̀rí ìgbàlódé ayé ilé ayé ní gbogbo wa ń wá ilé ayé ní gbogbo wa ń rajúmọ́ ọlọ́wọ́n ní màtá olùkòrò ìgbàdùn yóò ṣùgbọ́n ìgbàdùn tí máa ń tani jẹ́ ni tó ẹgbẹ́ kò ní àtìbọ̀tá ni ìgbàdùn tó jẹ́ wà á ṣe kó ha àgbàlùmínà tẹ̀lé gẹ́gẹ́ ọ̀kan náà wọn máa ṣe sọ wọn ni ẹ̀ńtẹ́ bá ní tó dìrọ̀ ọmọ ilé ayé tó ní ilé ayé náà ni ilé ayé náà ni irú ẹni bẹ́ẹ̀ òun ni ẹni tí yẹ̀yẹ́ jù lọ́dọ̀ àwọn èèyàn ilé ayé ṣe rí mu ọlọ́run bá tún sọ wá fún mi pé ní wọ̀mọ́lẹ́ ṣayá tó dúnìyà ilà dáhùn wà láìbòn wà ìnà dáhùn áhìrọ̀ làbíyà ìṣàyàwó àmì ní sọ́ọ̀tún àǹkàbọ̀t ọlọ́run ilé ayé tẹ́ rí bí bá yẹn sọ ilé ayé ó dàgẹ́ bí káyọ̀ àwọn àgbàlagbà tí òun máa ń ṣe eré àbí káyọ̀ àwọn kéèké wọ́n ṣe eré bá ṣe ń léra wọn káàkiri ẹ̀pà òkúta wọ́n ń ṣe eré káàkiri ọlọ́run ilé ayé ṣe eré nù wà nínú dáàrọ̀ àkìrọ̀ ṣùgbọ́n ìjọ àkìyàmà ọjọ́ kẹ́yìn tí òun kálukú ó mà ọjọ́ kẹ́yìn tó jẹ́ pé ní kò sẹ́ni tó ní gbé wá bá torí pé kò sí ẹni tó mú ilé ayé rá àbí ẹgbẹ́ orí tọ́gbé ní ilé ayé bá ń bẹ fún ìlànà ṣoṣo ní àwọn tá a wà yìí àmì àmì sí ìdílé ayé kò ní sí kan wa ìtumọ̀ ni pé ní iye àwọn kan máa lọ àwọn kan máa wá ní ọlọ́run wá ní ìjọ ìkẹ ìjọ ìkẹyà mọ̀tẹ́rìn làníyà ní àyẹ̀wò ẹ̀wù kẹ́mọ̀ àyẹ̀wò láàánú so àgbà yìí ti wá sí kan tábàlẹ́ta tó wáyà yìí tàbá wo nǹkan táwọn olùmọ́ sọ tàbá wo táwọn ẹbí sọ tàbá wo táwọn sàhábà sọ tàbá wo táwọn olùmọ́ sọ a ní ìjọ àlùkìyàmà ó dà gẹ́gẹ́ bí dábà tó ń gbé àyàwó àlùkò náà lámà dábà ìjẹ́kùsí wa ní nínú mi tó jẹ́ pé kò sí bí ẹni ìgbé ìlà bá wa tó لابد لك أن ترجع نظر إلى قول الرسول وإلى أقوال الصحابة وإلى أقوال العلماء السلف الصالح ìyẹn gbọ́dọ̀ wo bó làbẹ́ ìṣẹ́ tú ìyẹn gbọ́dọ̀ wo bó làwọn sàhábà ti gbà á lọ́dọ̀ ànábì kódà àwọn olùmọ̀ bó lọ sí sàlàyé afọwọ́ akótóbi àtàfà ìdùn fẹ̀fẹ́ wọ́n sọ fún wa pé ní àyàwó àrùn sọ́nà bá dákọ̀ láàrin yìí ká má gbé sí ọpọlọ pé ní dábà ní o wọ́n ní ìwé pé ní wọ́n ní nàdárọ̀ àbúrò làbíyà àyà àyàwó yẹn ó jẹ́ jámú ó jẹ́ kúrápọ̀ fún àyà ìtẹ́lẹ̀ kan ìtumọ̀ tọ́nà sọ máa gbé ní ọ̀yìn dára ákìrọ̀ lẹ́yìn àyàwó ẹ̀rí ìjọ kẹrin ìjọ ọ̀gbẹ̀ni yẹn òun gẹ́gẹ́ ní ìsẹ̀mí ẹ̀ ká ju àyà tuntun ní àlọ́ ìsẹ̀mí ayé wọ́n ní àyà tó ń dákìmà ìjọ ọ̀gbẹ̀ni yẹn òun gẹ́gẹ́ ní ìtàkùn real life ẹ̀rí ìtàkùn lọ́sùn ẹ̀yìn àgbọ̀dọ̀ sọ pé fake line wọn náà ni torí pé kò sẹ́ni tó múlẹ̀ ayéra ní àbálò ní àbálò tó bá dìgbà díẹ̀ ìyàn tó kó mẹ́rin fọlọ́mà kó fi dáadáa kó fi ọkàn wà lọ́rùn. àwọn olùmọ̀sọ pé ní ṣàyẹ̀wá nìmánà hayatu da'ima ìṣẹ̀lí tí ó máa lọ allati la zawala laha wala inqita' wala mawta fiha ilé ayé tàbí ayé ni bó ti ṣẹlẹ̀ ilé ayé tàwa yìí ni yóò ti máa gbádùn òní gbádùn má kọ́nà kó ní kó ní owó ju olówó lọ nílé ayé ìgbà tó bá ti lò ó káàtó pé ó lò ó lò ìgbà tó bá ti pé fifty àbí ó tẹ̀ pé sixty ìtí wọ́n sọ wípé ní àbàbà àfa ìyá nǹkan báyìí máa jẹ má nǹkan báyìí nìkẹ́ máa jẹ tẹ́ bá fẹ́ gbádùn àlàáfíà ara yìí. òun sì ló gbogbo sílé ni tọ̀sán àtàárọ̀ àti kọ́nà tí ó jẹ́ láàrin ọdún kan ọ̀sẹ̀ wà nílẹ̀ tó bá ti di gbé jìtá sọ yìí wọ́n sọ fún pé ẹ máa ṣàṣàjẹ́ ìtòsùn abìkan yẹ òun náà ti pé tó bá jẹ́ àtúndéjì kan ló mọ̀ sọ pé tó ẹ̀ mọ́ tó rẹ̀ ní gbogbo ọmọ kankan máa tọrọ àti bàbá نبيا حيوان لمعنى حياة دائمة لا زوال فيها ولا موت فيها ولا انقطاع إجوا القيامة أولي بقو قطعن صوي لقنا قيري لاي كما يتري حب الدنيا من بغشان كان يجي لأي والله أخذني بيابتو ومدنيا aburú tó jẹ́ màánàwí àti ìsí aburú tí wọ́n bojú rí báyìí àtàwọn aburú tí wọ́n tẹ̀lé bojú rí ìfẹ́ yí ayé máa ń pilẹ̀ gbogbo ẹ̀. ọlọ́run bá tún sọ fún wa nínú gòmí wọ́n lé lórí ẹlẹ́kìí tó lọ́ba tó rìn ayé wọ́n ní mínà nù wà ní àmì ìtẹ̀mù ìtẹ̀ra wọ́n náà ayé jẹ́ ìtàkùn náà àlà ìbáraẹ̀ tẹ́gbẹ́ náà ọlọ́run bá máa ń mà nínú òfin sàánú àwọn ẹrú ni èyí ò jẹ́ ìròyìn ẹlẹ́gbẹ̀ẹ́ sọ̀rọ̀ pé òrìn ayé ó kọ́kọ́ ló yẹ pẹ̀lú nǹkan tí ò dáa gẹ́gẹ́ ìrọ̀lọ́pàá ti ká sókè ẹlẹ́ẹ̀kejì wá lóyìn ẹ̀ pẹ̀lú pé àánú ìkẹ́ tó máa jẹ́ lè ìbáàdì yìí fún àwọn ẹrú ọlọ́run bá ní o ẹsẹ̀ fún gbogbo èèyàn ṣùgbọ́n làwọn sì á wà nínú ẹrú ọlọ́run bá kí ilé ayé ìrètí òbí jẹ́ ẹ̀mí náà fún wa tí ó fi jẹ́ ìrọ̀rùn fún wa tí ó fi jẹ́ ní àmọ̀ fún wa ìjẹ́ fún wa. ọlọ́run bá sọ fún ẹgbẹ́ ní ọlọ́run lẹ́dí ọlọ́run sọ̀rọ̀ wá ti wọ̀lá ọ̀hún òun dá sánmà àti ilẹ̀ wọ́n ń zara ní sàmà máa à òun sọ omi kalẹ̀ láti sánmà wọ́n á kọ́rọ̀ dàbí yìí mí nà ti rí ọ̀làkù gbogbo tá a sọ yìí kẹ́ lọ́run bá ti ṣe fún wa láàtò ṣòhà ìkẹ́ ọlọ́mọba ọlọ́mọba ṣe fún yín ìkẹ́ tó wà lọ́rùn kálukú ìkẹ́ mùsùlùmí ìkẹ́ ìgbọ́ ẹ̀sìn rẹ̀ yìí ìkẹ́ ìmọ̀ ìdògbò tí àwọn ẹni rí ìkẹ́ ìmọ̀ máa jìnà sí mọ́sálásí tó lábẹ́ sọ ni ajáwọn ìkẹ́ ìkà ní ìtọ́nà sí fún wa tọ́lọ́ ní kálí máa jẹ́ rọrùn kọ́dà kọ́ sàmá kó má bàtà lọ́wọ́ wà láì kẹ́ni ẹ̀jẹ̀ ká lọ sọ́sibítù nínú àmìlíkà fọwọ́ àbúrò ọ̀rọ̀ ẹnu àyẹ̀wò àmì muslim wọ́n tó bá di jọ́ àkìyàmà ọlọ́run ọmọ sọ pé ya abdi ma wà láta omi ẹrú mi ó rẹ̀ mí kò wá kiri wọ́n ní ẹrú yìí máa sọ fọ́nà pé wà á ta rọ́pùlẹ̀ àlàní ìwọ ní ọba tó dá gbogbo àgbáńlá ayé tó ń tọ́jú wọn kó lè fẹ́rẹ̀ ọ́ wa sọ pé ní mọ́tò fúlà wọn náà wà sọ pé ní táìpọ̀ bá lọ bẹ̀wò ni làwọ̀jẹ́ ju ìdá ọ̀làwọ̀jẹ́ ta ní ìdá mu ọba rí èmi ọlọ́ọ̀bá látara rẹ̀ ìtumọ̀ rẹ̀ ò ní pé òun owó ẹ̀ sílé ẹlòmíì gàrí ló mú ló jẹ lórí mu yóò máa bá lójẹ nípa náà kò ṣe orúkọ látara ìfẹ́ ilé ayé ó ti gbàgbé kó lọ sọ́sí kó lọ wọ àwọn tẹ́lẹ̀ ní gbogbo ẹ̀ wọ́n kó kalẹ̀ àkọ́kọ́ àlàáfíà òde ìlú jẹ́ ẹ̀kejì tó wá tó wá ní kálà ọdún òun fẹ́ jẹ́ àwọn dókítà sọ pé kò sí fásitì olóye èyí nǹkan ti tó ní àánú ìdẹ̀kùn fẹ́ni tọ́lọ̀ bá ní kó máa lọ kó máa bọ̀ tọ́lọ̀ kó máa dáwọ́ ìfẹ́ lórí wa. ṣùkú dúnìyà ìfẹ́ ilé ayé tá a sọ yìí tó jẹ́ pé òun gẹ́gẹ́ ní ìpele aburú tó ń ṣẹlẹ̀ láwùjọ wa ó ní ìpele aburú tó ń ṣẹlẹ̀ ní àwùjọ ní agboolé nínú ìlú فهو يتعمى من حيث اللفظ كالموضوع مستقل غير التوبيك بين حب الدنيا منبع الشر ثم نتعلم بين حب الدنيا ونحن تعليق القلب وملئه بمتاع الدنيا من حب الرجل المرأة وجمع الأموال سواء عن طريق الحلال والحرام. نتعلم في ذلك òun náà ní nǹkan tí ẹ̀mí ọ̀rọ̀ mọ́ nínú àwọn yòròyòrò ayé nínú ìfẹ́ ọkùnrin ni nínú ìfẹ́ obìnrin ni àbíkàtẹ̀ ó dúkìá jọ inú dúkìá tó pé ní ẹlòmí ò lè ná tán kàrà àrùn ìfẹ́ ilé ayé yóò pé ní at least àwọn ọmọ mi mo ti sọmọ kan lórí ọkọ jẹ́ kí n kú nǹkan tó náà sọmọ tiẹ̀ náà ó jẹ kalẹ̀ òun náà tó ní pẹ́ náà jẹ́ ká tó kú tiẹ̀ náà kalẹ̀ nǹkan tó wà lè ná tán nínú dúkìá wà á ní fojú òwe sọ́nà àlàyé ló ti ń kójọ ní àbọ̀nà àárọ̀ wọ́n sábà kó gbogbo ẹjọ́. so wọ́n sọ wá ẹgbẹ́ ní nínú ọ̀nà míì nítàpẹ́ ní ṣọ́kù dúnìá ọ̀nà ní ìtẹ̀kọ́rù àsìbáàbẹ̀ ó jẹ́ pé àwọn nǹkan tó jẹ́ òkùnfà tí ó gbé wa kó níbi ànilá tí ó gbé wa kó lọ́dọ̀ ọlọ́run wa وعدم الزهد عما لا ينفع في الآخرة àti pé ká máa jìnnà sí àwọn kan tẹ́lú ní ta ṣe tá a ṣe lọ àbámọ̀ lẹ́nu ló padà jẹ́ ìgbà kìyàmá màá dáná fún àwọn àkẹrọ ìta tí ò lè wúlò ki tó kọjọ ìgbà kìyàmá kí a máa ránjú máa kiri òun táwọn olùmọ̀ọ́gbẹ́ ní ṣùkò dúnìyà. ẹ̀yìn anábìwọ̀n Muhammad sallallahu alaihi wa wa wípé ní ẹ̀rílẹ̀ ayé ilé ayé àtúrò ni ilé ayé tó dáa ni ilé ayé oní àdúnyá màtá àrùn ẹ̀rílẹ̀ ayé nǹkan tó ní àrùn ni nǹkan tó dáa ni àdéhùn wani wà fẹ́ ìrùmọ̀ sáàyè ha ìmọ̀ràn àtọ́n sọ̀rọ̀ ha èyí tó fi ń dáa nínú agbolé ayé òun ní kí rí obìnrin rí fẹ́ kí rí obìnrin dáadáa fẹ́ so ilé yóò jẹ́ pé ní mòwòrú yìí èyí ò ní sọ alẹ́ ìsìláàkì pé ní kò dúníà máa ń bá ọ̀ṣà ká ní ìfẹ́lẹ́ ayé o ò ní ìpìlẹ̀ àbúrú àwọn àṣọ gbogbo òkè ayẹ́pẹ́ tó sọ pé ní èmi tèmi o èmi ò ní jẹ́ àwọn aláta èmi tèmi o èmi ò ní jẹ́ àwọn tán wọ pátá káàkiri èmi tèmi o èmi ò ní fún ẹni tí ò kú ẹ̀sìn yìí tó ní ìhóbìnrin dáadáa ló wá àwọn àṣọ pé ah ìfẹ́ ayé wọn náà wá káàkiri èyí ló jẹ ká mà níbi àwọn olùmọ̀ wọn ní ṣùkú dúnìá tá a sọ yìí kàn méjì ló kàn sí. a ní alimọ̀tòmọ́ a sì ní alimọ̀mọ́lò. ìfẹ́ bí ayé ló jẹ́ pé ní aburú náà yóò padà kẹ́yẹ̀ fún ẹni sábà tó ń wà fẹ́ sábà tó ń ṣe ọ̀kan sì wà tó jẹ́ pé kéde alimọ̀mọ́lò yóò jẹ́ pé ní tí ẹ bá ń sọ tí ẹ bá ń wà ó ní àà ó dà fún ọkùnrin sí irú bàbá ó ní ẹni sábà kọ̀ọ̀kan sọ̀rọ̀ nítorí àti sọ pé ní àdúnyà mata àwọn àkọlù mata àyíká ìmọ̀ràn àtúnṣọ rẹ̀ ha àti ẹni máa ń wá obìnrin dáadáa láti bí ọmọ dáadáa tó a kà sí pé gbogbo dúnyà náà ni àmọ́ títí ẹ̀ wọn lórí ìlú làwọn olùmọ̀ máa ń pè nǹkan tó ń dáa ni alimọ̀tò qala subhanahu wa ta'ala ọ̀rọ̀ bá sọ fún wa nínú alukur'an wípé suratu Al Imran zuyina linnas حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل والخيل المصومة والأنعام والحرب ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب قال الله سبحانه وتعالى ابني عزيز إيجو سبحانه وتعالى إن كان حب الشهوات من النساء kán máa fẹ́ràn ìtàǹfẹ́ ṣáwà lára obìnrin bákan náà lára ọmọ tọ́jú ni kọ́dà ọmọ ẹlòmíì kan ló kó máa wájú ọlọ́run bá látara ìfẹ́ tó ní sí ọmọ lápèjú ìwé yẹn tó ti bẹ náà ọba ọmọ ti pẹ́ ọlọ́pàá wá sí gbogbo ẹ̀rọ bá fún un ẹni pé ní àkẹ́bàdé yóò bẹ̀kẹ́ tí yóò bá sọ́ra sí ọmọ yẹn yóò sì máa lọ gbogbo apá yìí yóò sì máa ní ah, nǹkan dáadáa ló ṣe tó nínú ìfẹ́ ọlọ́run tó sọ pé òun fi ìfẹ́ àwọn èèyàn sí ni pé ká máa kó àwọn nǹkan jọ ká máa kó góòlù jọ ká máa kó fàdákà jọ gbogbo nǹkan ogun ká máa kó jọ ọlọ́run ní láàrin kàmátà ọ̀lẹ̀ àyà ti dúnìyà adùn ayé lásán yẹn o ṣùgbọ́n ìtí ń jẹ́ àdùn ètò fi ń dájú ọlọ́run ìdààmú ó sì àti wọ̀lẹ̀ áńkì bá tó lè mọ̀tàdé ẹni tó bá tó jẹ́ lọ́nà tó dá òun náà yóò ìgbẹ̀yìn dáadáa yóò jẹ́ jẹ́ àfọwọ́ ìlú kẹfíìr gbàtà wọn tó wáyà yìí wọ́n ní ọlọ́run bá fún wa ní làbárì nípa ìmọ̀ nífẹ̀ẹ́ ilé ayé ní gbogbo ọ̀nà táyà fi nífẹ̀ẹ́ látara obìnrin látara ọmọ wọn ní ọlọ́run bá wà máa máa kọ́kọ́ dákọ̀ obìnrin torí pé ọ̀dọ́ wọn gẹ́gẹ́ ní fìtínà ti máa ń ṣẹlẹ̀ وعندهن فتنة الدنيا ọ̀dọ̀ àwọn obìnrin gan ni fìtínà ilé ayé tí máa bẹ̀rẹ̀ fìtínà ìfẹ́ ilé ayé ẹlòmíín bẹ tó ìyàwó ẹ̀ yóò sì ìṣẹ̀lẹ̀ ẹ̀mí táwọn ẹgbẹ́ yìí ṣe ẹ̀rí bàbá ni bọ ìyá ni gbogbo ìyàwó ẹ̀ tó fẹ́ ọ̀kọ̀ọ̀kan wọn so tẹ́yìn ọ̀bá máa ń bi ìyàwó ẹlòmíì yóò ti lọ sóko pa wọn ni lọ́pàá lọ́nà fi ti ìfẹ́ obìnrin tó ti síwájú. lẹ́ẹ̀nà mítà ìhín ná àṣà tó tó fìdí àtàwọn obìnrin yẹn ó lágbára ju kàmí lọ. kódà wọn náà nígbà Muhammad sallallahu alaihi wa sallam ó ní ìwà ìpínlẹ̀ máa sàrọ̀ tó bá àyè fitna àgọ́rù àlẹ́ rìjáàl mìíràn nìsà òun ò fi fìdí àkàlẹ̀ sí àgbọ̀n mọ́ ó ní agbára fún ọkùnrin tó tayọ obìnrin sọ wọn ní àmọ́ ẹni tó náà bá pé ní òun fẹ́ obìnrin jíjẹ torí ìfá láti máa fi kó rẹ̀ níjànú láti mọ́ máa fi sí agbèrè àbí láti pé ní òun fẹ́ gbọ́ àgbẹ̀ òun fẹ́ ṣe ìtànàbí sọ pé ní tazawadu àìtazawadu àìwàlúdòlùwàlù فإني مكافر بكم الأمم يوم القيامة wọ́n lè tó bá ṣe tí ẹ̀ tó fi sí tó yẹ pé torí lè ló fi sí wọ́n ní fa iná wu màgbóhùn màgbóhùn ọ̀mùlóhùn ilé yìí gẹ́gẹ́ àti sẹ́yìn wọn àti sọ pé ní àdúnyà mata wà kọ́lù mata ìhá ìmọ̀ràn àtàn sọ́ọ̀lẹ̀ ha ìnáwọ̀rọ̀ ilé ha sàrọ̀tù wà ìnà àmàrọ̀ ha àtọ̀ àjù wọ̀nyẹn bọ́ bá a yín ha àfẹ́bọ́sù òfin náà sí àwọn máa lè eléyìí ló bèrè dáadáa yéésù obìnrin tí ó máa ti ọkọ rẹ̀ lọ sí ẹ̀kọ́ dúnìyà yéésù obìnrin tó jẹ́ pé ní nǹkan tó wọ́n máa sọ ìpínlẹ̀ àà ẹwà ẹ̀yìn ẹwà bí tí àwọn ìlúkù yìí ẹwà bí tẹ́sí ńlá ẹ̀yìn ẹwà lọ. tó túmọ̀ ní pé ní èyí ká sọ pé ní ẹ̀kọ́ dúnìyà mọ́gbà Ife ilé ayé yẹn òun gẹ́gẹ́ ní ìyá bú irúfẹ́ wo wá ni ṣé ti màdùmúmù ní àti ti màmúrò léyìí tó gbilẹ̀ sí wa náà ní àlìmàdùmúmù ìfẹ́ ètò jẹ́ pé ní nígbà tá a bá wá lọ tá a bá bọ̀ àbúrú lábà bẹ́ẹ̀ tó jẹ́ pé ẹni tó ń fẹ́ gan òun ò ní kẹ́kà yẹn rí òun lẹ́tà ń sọ tó bá fẹ́ràn ilé ayé fẹ́ kó lè bá láyé jẹ́ látàkì àmà kò ní fẹ́ràn yẹn rí mọ̀ sá lẹ́yìn tá a sọ̀rọ̀. wọ́n nígbà míì kìí ṣe tó bóyá ilé ayé gangan òun là ń sọ pé ní nǹkan tí ò dáa. nǹkan táwọn ilé ayé pé ní àdáàkọ̀ láàrin ilé ayé àtẹni tó ń gbé ilé ayé òun náà láti wo ojú ẹ̀ láti wo nǹkan tá a sọ̀rọ̀. بل إن علاقة الإنسان بالدنيا هي التي تبدي صفة الممدوح أو المذموم ọmọ èdè ènìyàn ti lórí ayé ẹni sáárí sáni bàbá lásánjá wọn wà sí gbèrú àtàlà kan máa sàdúrà fún wa wá balẹ̀ náà sáàpá ọmọ èdè ènìyàn ni àfa lásánjá ẹjẹ lọ sí hálkọ ẹwẹ dàpọ̀ àmọ̀ báyìí àmọ̀ báyìí àfa lásánjá bí kan ìbó ṣe rí nìyí ẹ̀dàkùn èdè ó sì rí iná gbogbo ẹ̀ náà kí ló ń fa ṣùgbọ́n dúnìyà irú ẹni bẹ́ẹ̀ òun láàgbé sórí òṣùwọ̀n nípa ẹgbẹ́ ni ṣé ìfẹ́ títí ẹ̀yẹ ṣé ìfẹ́ ilé ayé tó jẹ́ màgbóhùn ní àbímọ̀ tó wọ̀ wọ́n nígbà míì ọmọ ẹ̀dẹ́ nìyẹn yóò mú ilé ayé wà síra lè àfẹ́rọ́tì yìí káfí gbọ́ àgbóyà àárín dáadáa ọmọ náà fọlágbájá kí ló ń ṣe àìní mò ń wa mọ́tò tó bá tún di lálẹ́ kílẹ̀ tún ṣe àmúwa mọ́rúwá ni nígbà tó tó di ìyálẹ̀ta kí ẹ̀ tó ṣe ọ̀kadà ni mo ń wà mí kí ló fà tẹ̀mí ṣe bẹ́ẹ̀ àwọn fámìlì mi fẹ́ lé ìfẹ́ kí ọmọ mi kó di ọmọ lọ́mọ ìfẹ́ kí ìyàwó mi di ayáláyà àwọn olùmọ̀ kò sẹ́ni tó yà níyàn ìpè ní ìyẹn ìfẹ́ náà sáà ni ṣùkùn tó yá àlùmọ̀mọ́dó òun náà nìyẹn wọ́n ní àyọ̀mọ̀ lẹ́tọ̀ọ́ lẹ́sẹ̀ ni yóò mú ya yé ní wàkílà òun yóò mú ní agasọ̀ lè àkẹrọ ti yé lọ síbi ìtọ́mọ fọyàkúrò ẹ̀kọ́ dúnìyà mamdóhùlà ìnáwó ìsà wọn ni wọn bẹ́ẹ̀ á ní kàtà bá ń rí tàbá ń fìlì pé ah, eléyìí ó sáńsẹ́lé ó sáńsẹ́lé báyìí nínú ìfẹ́ ilé ayé á ní títí ẹ̀wọ̀n ó òkè ṣùgbọ́n àrẹ lómi tó jẹ́ pé tóun ṣe pé يتخذ الدنيا غاية ومنتهى ومنتهى الآمال وليبقى يعلم نيجي بغاية أبان وسيلة أجاسو أتنين تانو تاكل الجول أمين تانسوي òun pẹ́ ilé ayé òun gangan ní góòlù nílà kò sí tẹ́lẹ̀ bá ń sọ o àmọ́ bá ń sọ kankan sẹ́yìn eléyìí èyí ó sì wọ́n ní olóyìn bẹ́ẹ̀ kó fura sílẹ̀ yìí irú ẹni bẹ́ẹ̀ òun náà ní ìfẹ́ ní ayé jíjẹ ó ti kú ní àlùmọ̀tò ó ti fẹ́ di kan mímọ lọ́wọ́ òun gẹ́gẹ́ wá ní máa ń gbọ́ kó ṣàrò òun ní ìdá burú torí pé àwọn èèyàn ń wò àbẹ̀gà tó bá tẹ̀ yí àpá tọ́mọ̀ bá tọ́lá lókè àdébẹ̀ káwọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ti sọ àwọn èèyàn lónìí látara kí ni ṣòkò lónìí à ìfẹ́ yàrá mọ̀lẹ́mọ̀sọ́dù ní ṣùgbọ́n ìdúnyà kí ni táwọn olùmọ̀wágbà lérò pẹ̀lú ìfẹ̀lẹ́ ayé tá à ń sọ yìí. wọ́n gbé lọ́dọ̀ ọ̀kan náà wà fún olùmọ̀ bàbá wa ibùn baz aleyhi rahmatullah wọ́n gbé lọ́wọ́ wọn níjọ́ kan nínú halkọ́ wọn nípa ibi yàṣẹ́ mọ̀lẹ́mọ̀sọ́dù ní ṣùgbọ́n ìdúnyà kí ni nǹkan tá à ń pè ní because ẹni lọ béèrè wípé ní ọ̀tọ̀ ní káwọn gbà káwọn mọ̀ ní pípín ìyẹn nílẹ̀ ayé wọ́n láwọn ẹlòmíì wọ́n ti chéńjì ẹ̀ máa wọn lọ́wọ́ ọ̀rọ̀ tí wájú àrùn máa wọn lọ́wọ́ tó gbé àwọn tó rí ìbéèrè yẹn gùn gan wọ́n láwọn tó rí nínú àwọn èèyàn náà tó tó ní ẹlòmíì ó lọ kọjá mẹ́ látara pé kí ni ó ti rí àwọn èèyàn tó ń ṣe wá sí fún pé náà ìfẹ́ ilé ayé ni àwọn ẹni àná àwọn ẹni rí làbídùn kan máa ń jẹ àwọn ẹni rí omi ìyẹ́ kan tó bá ti mú látàárọ̀ kódà ẹnu yóò tó rẹ́ni sábà tó ń pẹ́ ààrẹ ìmọ̀lẹ́ ìdí ìrọ̀lẹ́ ní lágbàríkà àtòyó lónìí pé làbídùn kan ni wọ́n fi jẹ láàrin oṣù kan làbídùn kan òun náà wá wò tó tọ́ máa tẹ̀ ní ìlọrin sí lágbàríkà àti orí olórí àti apálápá ìlọrin ńlá àríkà nítorí náà èmi náà làbílò kan ní máa jẹ èmi náà ní wọn ṣiṣẹ́ máa mi ní ṣiṣẹ́ máa inú kan báyìí ló ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn ó pé ní ọgọ́rùn-ún àwọn yìí ti ṣẹlẹ̀ látara pé ah, èmi fẹ́ sá fún ilé ayé ìfẹ́ káwọn yẹn sọ mí lẹ́nu ìfẹ́ ká máa wọ pé náà ah, gbogbo àlámà níbi ilé ayé náà ni wọ́n á bẹ̀ lọ́dọ̀ yìí ló ń bá ṣe pé ní mad kí la ń pè ní ìgbẹ́lẹ̀ ayé gan so bàbá wa ń sàlàyé fún wa pé ní ọkù lónìyà fi ìlẹ̀ sí bẹ́ẹ̀ sí ẹ̀rọ ohun bẹ́ẹ̀ kọ́ àlàyé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ káwọn àgbọ̀ tí bàbá sọ ní ṣókí bàbá sọ pé ní ọkù lónìyà wọ́n ní tí ó máa jẹ́ pé tó jẹ́ máa ń bá òṣàrùn tó jẹ́ pé òun gẹ́gẹ́ ní ìpìlẹ̀ aburú láwùjọ lónìí tó sì ń àwa náà tí ó jẹ́ àkòrí kọ́pìkì wa lónìí wọn ni ìdá àtàrọ̀ ha alẹ́ àkírọ̀ téèyàn bá jẹ́ pé ní ìyẹn ń wá ilé ayé yìí ọ̀hún wá ilé ayé mọ́tò ló ń wà ní ọ̀kadà ló ń gùn ní mọ́tò ló ń gùn ní iṣẹ́ ló ṣe ní wọ́n sọ pé àwọn ọmọ tó á pè ó ní ayé àlàsọ́lá àwa ni a kọ́sọ́mà kọ́sọ́mà mi dúró ẹ̀jẹ̀ kí sáré parí sẹ́yìn àbí ẹ̀kọ́ kan náà ló ṣe ń fáwọn èèyàn ní wọ́n sọ pé ní ala al-falah ní tó ń wa òun mọ̀ bọ̀ wá jèrè èyí mo tó ń a òun kéṣèrè bí ilé ìdùnnú àkàrà o ètò àmọ́nà ni àmọ́nà àwọn tó ti ní kẹ́kọ́ àwọn èèyàn gbọ́ wọ́n láwọn gbọ́ débẹ̀ lónìí àmọ́nà ikú kó máa kọ́ ni wọ́n sì ń pè wàá àmọ́nà so bàbá sọ pé ìdá àtọ́rọ̀ ha àdàlẹ̀ àkìrọ̀ téèyàn bá gbé ilé ayé yẹn tó kó gẹ́gẹ́ ní lọ́ọ̀yà yẹn kì í ṣe wàsílà sàkà sọ fún àgbẹ̀ wàsílà kékeré àwọn àgbà tí èèyàn fi tún ọlọ́wàbí yẹn sí láwùjọ tí wọ́n ti mọ àwọn òkú ẹ̀rí kan ẹ̀sìn náà ni wọ́n ń ṣe tó fi ṣe wàsílà kí n ṣe gọ́ọ̀yà ní pé àtọ́rọ̀ ha àdàlẹ̀ àkìrọ̀ wọ́n ní gbogbo gbèsè ayé ẹ̀ ló máa ń gbélé ayé lọ wọ́n ní kó wá kí òun kò sí ní jẹun. àtẹ̀lé ọlọ́pàá fi ọlọ́pàá Islam olè àwọn onífẹ̀ẹ́ ayé àwọn ọmọ sọ pé ní ọlọ́pàá olóró àti pọ̀ tábà ti kí kọ́dà lórí ọlọ́pàá gan lójú àwọn tí wọ́n ń gbé ilé ayé lórí àkíyàmọ̀ wọn yẹn. káàkiri wọn gbàgbé pé wọ́n ti gbé wáyé pé ní وإن الدار الآخرة لهي الحيوان ومن حياة دائما طيبة أي قلني إذا تدعي يتم الجليل بابا سبحانه يقول هذا هو المذموم وتوادر يوم ẹni tó gbé ilé ayé jíjẹ tó gbé lórí àkíyàmọ̀ rẹ̀ mú gẹ́gẹ́ nìkan tí

ọ̀hún wá ní ọlọ́pàá fún wọn ní àǹfààní wọ́n ní mọ́lẹ̀kúyà ìṣèlọ ṣiṣẹ́ láti sàánú ẹni so wọ́n ní àwọn olùyẹ sọ́dọ̀ àfàmìnì hà àti ọlọ ṣiṣẹ́ láti fi ṣe sọ́dọ̀ kan fáwọn èèyàn àwọn yóò fi sínú ilá ìbáraẹ̀lá ọlọ ṣiṣẹ́ láti máa fi ṣe dáadáa sáwọn ènìyàn wọ̀nyá mọ̀rún ní mímì ha àlùmọ̀sáàjì àti ọlọ ṣiṣẹ́ pẹ́pẹ́ nínú kátó orí yẹn òfin máa fẹ́ kí mọ́ṣáláṣí kó máa yè látàrẹ̀ òfin dá mọ́ṣáláṣí àbófin kọ́ mọ́ṣáláṣí náà ni àbáwọn sọ pé wà á dàda bá sàfì wọn ní mùsùlùmí àti ní ilé yìí o ẹyin àlùmọ anájọ Muhammad sallallahu alaihi wasallam wọn ní wàá pé látara ọ̀rọ̀ tí bàbá sọ yìí ìpè náà kò yí pé ní fúnkù dúníyà èrò ọ̀yà ìta ń pè ní fúnkù dúníyà ìfẹ́lẹ́ ayé tó yẹ pé òkèlè wá ní ìpìlẹ̀ aburú títí ń dààmú wa tí tún máa dààmú ẹlòmíì náà torí pé kò tí ì ní lẹ́nu báyìí tó ń para wọn dàgbọ́ ẹlòmíì wọ́n ní ẹni tó bá gba ilé ayé wọn ní ẹgbọ́ yà tọ́kù gbẹgbẹ́ olóbìsí góòlù olóbìsí tágẹ́tì sísẹ́ wọ́n ní wọ́n húwa mọ́ngbà òṣàlù alimadumọ́n wọ́n ní wọ́n gàgà ní ìpìlẹ̀ aburú ní èyí àrùsọ. ọlọ́pàá sọ fún wa nínú alukur'an ìgbẹ̀dùn fẹ́yìntà ọ̀dọ́ ìtumọ̀ mọ̀nàsíkàkùn فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق من سورة البقرة ọlọ́run bá ń sọ̀rọ̀ nígbà tó ń sọ̀rọ̀ nípa hajj ọlọ́run ní tẹ́bá parí ti hajj ní ẹ̀rántí ọlọ́run ọba gẹ́gẹ́ tí máa rántí àwọn bàbá yín ẹ̀rántí ọlọ́run ọba áwọ̀ àṣẹ́dá lẹ́kọ̀ọ́ àbí kẹ̀kẹ́ tó rántí ọlọ́run ọba jùlọ àwọn lọ tó gbé bẹ́ẹ̀ náà àwọn ẹ̀dẹ́nìyàn máa yẹ kúùlù ẹ̀jọ́ pé ní ìgbésí ayé tó kàn ìtumọ̀ sọ ní pé rọ́bànà áàtìnà fi dúnìyà ọlọ́run bá ilé ayé náà ni tó bá dìde tó yan nábìlà lóru ẹ̀rọ wa ní kékeré òun wá à wọ́n fẹ́ kó sì báyìí mú wá. ó dìde látàkó kan títí tásùwà fìdé ìyẹn nábìlà ó sàdúà ó kí ọlọ́run bá ó sọ ẹkún ẹgbẹ́ ìlọ́wọ́ ìkékeré òun wá wọn ni a bí ayé mo sì dáa wọn náà lòún wá irú àwọn tọ́lọ́ máa sọ yẹn o èdè yá rí náà wẹ̀rẹ̀ èèyàn tó pé gbogbo àdúrà rẹ̀ tí ó bí ìtẹ̀lẹ́ lórí náà nìké ni Rabbana atina fid hasana dákọ̀ náà dáadáa ilé ayé yìí má gbàgbé mi tọ́ba ń pín pírẹ́sìdẹ́ǹtì má jẹ́ kó wọ́n mú àwọn ọmọ mi tọ́ba ń pín gọ́ọ̀nà jẹ́kẹ́bí náà rí pé bẹ́ẹ̀ tọ́ba ń pín iṣẹ́ jẹ́kẹ́bí náà rí ọlọ́run ni wà máa ń lọ bí ákẹ́rọ́ mìíràn kọ́lá gbogbo ẹni bẹ́ẹ̀ òní ní nàṣíbù báyìí ní jọ́ọ̀lù yàrá kí ló fà orúkọ tí lè ti tún tàdúrà ti jẹ lórí kíni ọba na áàtì na fi dúnìyà hasan ilé ayé nìkan so wọn ní àyà yìí afọwà ibn abbas wọn ní tó fà tó sọ̀kalẹ̀ nígbẹ ní àwọn lọ́gbọ́wá tó bá lọ sí hajj tó bá parí sí hajj wọn nítorí wọn sọ àdúrà kan náà sí náà nígbẹ ní allahumma ja'alhu aaman ghayfa wa aaman qasba wa aaman wa waladan hasanan la yadhkuruna min amri al-akhirah shay'an wọ́n ní àwọn lábára tó máa ṣe tó orí ayé wọ́n kàn máa béèrè wọ́n máa tọrẹ wọ́n máa sọ ẹgbẹ́ wọ́n máa pariwo wọ́n àní tọrọ kankan tó ní ṣe pẹ̀lú àlùkìyàmà afáàlì náà àbáṣọ wa ní tó fà tọ́nà fi sọ ayé àkàlẹ̀ pé ní ẹ̀rì náà wọ̀ èèyàn tí mo sọ pé ní Rabbana atina fid dunya hasana ẹ̀dá kò sáà náà máa rí láwùjọ wa lónìí. lisanu halu ẹlòmíì ìyẹn ti ní àwọn ẹgbẹ́ ní eléyìí òbí àlùkìyàmà òṣìṣẹ́ ìgbà tí a bá yà ń sọ que ẹwọ ìrìnfẹ́ àkíyàwó ìṣesí ẹlòmíì ńláńpẹ́ ní ìsáàdùn ṣáà ìṣesí ẹlòmíì ó ń túmọ̀ ní pé ní ayé lásán eléyìí wá eléyìí nílẹ̀ àkíyàmà wọ́n ní àwọn ẹlòmíì fáadé ibn Abbas wọ́n sọ̀rọ̀ lọ wọ́n ní wà kí wọ́n ní jí ọba ẹ̀dàbù ẹlòmíì wá dé lẹ́yìn àwọn eléyìí mílẹ̀ lè mọ̀mí ní tàn bẹ́lọ̀ ọ̀bàkúnà kó sírù ìní àtẹ̀yìn sí wọn ètò wọn á dé kí làwọn sọ nínú the same ayah Surat Al-Baqarah na ayah tún amúrẹ́dì ọlọ́run ni rọ́bánà àwọn kan wọ́n sọ àyíká àwọn ọmọ sọ pé rọ́bánà atina fi dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar nípa àwọn yóò mọ̀ sọ pé ní orí ayé ọlọ́run ti fún wa tó bá sórí ayé fún wa wọn àfi bàtà kìíyàmà jẹ àwọn tó ní wọn pé nìyẹn ọlọ́run yàwá náà sí nínú wọn ibn abbas wọn wá dúró wáyé pé ní lẹ́gbàá tí wọ́n sọ ilé ìta wọn ní fa anzalallah ẹsẹ̀kẹsẹ̀ lọ́lọ́run bá ti sọ ayé àkàlẹ̀ pé ọ̀nà ìkàlámù nàṣì ìwé máa kásà wallahu sari'un hisab ẹ̀rí àwọn tí wọ́n gbọ́n àwọn wọ́n nílá akáyì ọlọ́run bá sọ fún ayé pé ní àwọn tá à na sọ ìlú lẹ́yìn kẹlá mi nà sí ibò àwọn tí wọ́n ń sọ fún àdúrà báyìí àwọn ni wọ́n ní nà sí ibò àwọn wọ́n ní ìpín nínú máa kásá lò nínú iṣẹ́ tó ń ṣe nínú àdúrà tó ń ṣe yẹn ìtumọ̀ ẹgbẹ́ ni wọ́n rí náà sí ibò fi dúnìyà wọ́n tún á rí náà sí ibò fi àkìrọ̀ wọn ní kó kọ̀ọ̀kan jì bẹ́ẹ̀. sọ wọn ni hádà máa yẹ wọ́n ní inú àbáṣọ àgbẹ̀ ní ilé yìí máa jẹ́ mádìṣù fún yóò máa jẹ́ ẹnì wọn ní tọ́lẹ́ pé ní méjèèjì òun wá torípa àti gbé wá pé ní tí ó máa jẹ́ mọ́nbà kò sáré tí ó máa jẹ́ aburú òun náà ní pé ní alẹ́rì àtàrọ̀ ìhàyà tàdúnìyà àlẹ́ àfẹ́rọ̀ ẹni tọ́lẹ́ pé ní òun gbé ayé lórí àkèyàmà òun náà ní máa jẹ́ aburú fún wáyé ọlọ́run bá pẹ̀lú ìfẹ́ ilé ayé tá à ń sọ yìí tó yẹ kó o ní ìpìlẹ̀ àbúrò òun náà ni wọ́n ta ayé lórí ha ọ̀bì ṣàkàwáàtì ha kéèyàn gbé ẹ̀mí ẹ̀ sí ilé ayé àti gbogbo àdùn tó wà bẹ́ẹ̀ wà bí màá fi hàn mẹ́rin màtá wà tàbílì ha alẹ́ àfẹ́rọ̀ kó wá ní gbogbo èyí tán wọ́n ní àfa ìwà kírun ọ̀nà àtẹ̀lẹ́ ilé ìṣẹ́ nu wa. àfa táìmù àwẹ̀ ẹ jẹ́ ká gbàwẹ̀ ọ̀nà à ah, ọlọ́gbọ̀ olóró gbòlìmọ̀ fún ìgbòlìmọ̀ fìdíyàn ẹgbẹ́ ẹ̀mọ̀ pé mi ò lè fi iṣẹ́ mi ṣeré ìlè fi inú mi ṣeré wọn ni wọn bá wọn àwọn ni wọn pàtàkì ilé ayé tí wọn á gbé lórí àkìyàmọ ọlọ́run bá ti sọ fún wọn lọ́sọ̀rọ̀ tó kìyàmọ ọlọ́run kálí alábàlì tòṣìbùnà àdìlà ìmánà tòṣìbùnà dúnìyà àlẹ́ àdìlà òun àlẹ́ kékeré nǹkan tó tàn án.

lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ ilé ayé ni wọn wá ní máa ṣiṣẹ́ ìmọ̀ báyìí ní mọ́t ìta tó wà lẹ́yìn ikú ìmọ̀ àkẹrọ. wọ́n ní ẹni tí a ń sọ pé ó fẹ́ràn ilé ayé ìsí tí ẹ̀ a máa gbọ́ àǹtẹ̀kùnà dúnìyà màálíkà tó láwù wọ́n mú tasàwọ́rẹ́ fàtó nìyí. ẹni tá à sọ pé ó fẹ́ràn ilé ayé òun náà ní ẹni tó gbé ní ilé ayé ló ń kọ̀ǹtò rẹ̀ sẹ́ńtà sọ fún akéde ayé ìdẹ́gbẹ́ nǹkan tó lẹ́nu àmọ́ àwọn nǹkan tó wà ní ayé gbogbo nǹkan tá à ń ṣe tó ẹ́ pé ní ìpínlẹ̀ rẹ̀ ó lè má jẹ́ haram bí ká lọ sí skul kìí ṣe haram ká wá iṣẹ́ òòjọ́ kìí ṣe haram ká kọ́lé kìí ṣe haram ká ní mọ́tò kìí ṣe haram tí a bá ti ní lọ́nà halal ṣùgbọ́n ẹni tá à ń sọ fún fẹ́rẹ̀ ní ayé gbogbo nǹkan tá a sọ yìí máa rí ká lábẹ́. òun kò tó gẹ̀gẹ̀ wá jẹ́ ẹrú fún àwọn kàtà sọ̀rọ̀ tó ẹgbẹ́ gbogbo nǹkan yẹn àwọn ọmọ kọ̀ǹtró rẹ̀ àwọn ọmọ darí ẹ̀ sí tọ́ba fẹ́ nígbà tó ọzọ sùn tó sọ pé òun gba lẹ́jọ́ àwọn kan sọ láìpẹ́ yìí ní àwọn kan náà ìwà ta ní wọn àwọn ọ̀gá tó jẹ́ pé ní nípa ọ̀rọ̀ ẹ̀sìn wọn bójútó ẹ̀sìn wọn làwọn bójútó àtàsí wọ́n lè má mọ̀ kankan wọ́n lè má sí kankan lọ́pọ̀lọpọ̀ wọn àmọ́ islamic study ẹ̀sìn wọn làwọn bójútó. àwọn ẹni yìí ẹni tó jẹ́ pé wọ́n ti di wọ́n ti di àgbà wọ́n ti di ẹrù jẹjẹ nínú orí àkọ́mù ọ̀kan nínú àwọn ẹ̀yà àwọn lọ sí màjèsì wọ́n lọ sí masters àsìkò ìlú gángan ni wọ́n á fi táìmù sí lè kí o sí láì fi bẹ́ẹ̀ ká sọ pé abẹ́nu kẹ́kọ̀ọ́ ká ní resort kò sí láì fi bẹ́ẹ̀ wọ́n á fi sásìkò ìlú wọn ká lóko wọn wọn ò ju ara wọn torí pé tá à ń sọ ìrẹ́lú jẹjẹ ní wọ́n tó bá fi lè sọ̀rọ̀ pẹ́ẹ́ torí pé ó ti ṣe bẹ́ẹ̀ fún àwọn amẹ́yẹ̀yàn láàrin ọdún mẹ́wàá tí ẹni tí ó jẹ́ sílẹ̀tì láàrin ọdún mẹ́wàá tí ó parí ṣẹ̀gbẹ́ tó lẹ́rù látàrí ọ̀rọ̀ sísọ wọn ká lóko ojú ara wọn wọn bá lùkú ojú ara wọn ọlọ́run wá ìyàwó kẹ́ni ọlọ́run wá lálẹ́ nu ọlọ́run fi ló jẹ́ pé ẹni tó ń tó bá bẹ̀rù ọlọ́run bá nínú kátà ń sáà sọ pé bí yẹn bá ti bẹ̀rù ọlọ́run bá sí bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀dá sọ́lọ́run bá dá kí sùnmọ́ bẹ̀rù ohun tí ń sí. ọ̀pá yọ ọlọ́run bá kákọ̀ tákọ̀wà kákọ̀ tó kọ́ sí bó ṣe yẹ kó páyà rẹ̀ gbogbo àwọn ẹ̀dá sọ́lọ́run bá dá náà ni wọ́n pa ayé àlọ́ wọ́n ní alátẹ̀lé wá sọ̀rọ̀ pé sà it is time for solar wọ́n ní gbogbo àyè owó ayé ètò káwọ́ lórí ti káwọ́ lórí ní ọ̀nà ìgbà tí wájẹ́ ètò ẹlòmíì ń pa dárò pé ó ti ti rẹ̀ ìwọ lọ lẹ́nu láti sọ̀rọ̀ wọ́n ní ọ̀gá sì wò èyí lóòótọ́ ó sì wò pé ẹni tó ọkẹ́ wọ́n ló sọ̀rọ̀ okay you are free to go wọ́n ní you are free to go obìnrin náà ló tó kọ́kọ́ jáde òun kálukú àwọn tá à ń sọ nípa kódà tí bá ń dá ọkọ wọn gan ẹ mọ ọmọ ẹgbà bẹ́ẹ̀ ṣe haramta nínú ìlú yìí bẹ́ẹ̀ ṣe gbẹ́sì yìí mo bá dúró lè dìde o mo bá dúró yóò wọlé látara ṣùkú lónìí yá. wọ́n ní arábìnrin jáde ọ̀gá náà ti rà lọ ìlú òun náà sì ń wọ́n ìpàdé àwọn yòókù sì lè dìde ọ̀gá yẹn ló para lọ́sẹ̀ yà kí ló ń tẹ̀lé ẹ̀yin ọba ẹ̀ẹ́dẹ́gbọ́n mi yà yín ti lọ ni wọ́n tẹ̀sẹ̀ wá dìde wọn lọ. wọ́n á dé ta wọ́n á sọ pé a ah, kí a ah, nínú àwọn tún èsì ẹlẹ́sìn bẹnu wọn ìtumọ̀ ìtumọ̀ ìbẹ́sìn yìí irú irú ọ̀sẹ̀ wo ló wọ̀ ìjáde lónìí irú kí ló àdúrà wo ló ṣe lónìí nínú àwọn tó ń tún kó káwọn fọ́tò wọn irú wo ló ṣe lónìí òun sọ fún ní táwọn yìí ṣe so kí ìbú bá ti lọ òní pé ìfẹ́ ilé ayé sẹ́gbẹ́ gbogbo nǹkan yẹn nǹkan tí Islam tí ò harama ni káwọ́ ẹ̀kọ́ àmọ́ ìjọ tó ń ní ẹ̀kọ́ tá ń wá tó bá yẹ kó òun gbẹgbẹ ọmọ tó bá jẹ́ máa tó tó bá ní kápá lé lórí ló ń rẹ̀ pé wọn àfẹ́ wọn ọdún ọdún kanko adakẹ látara kẹ sọgbọn ma lọsí àná àti sàpèjúwe ipe ibi wọn ti lé ayé kákó ló bá ń kàn so kákó máa tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bàbá ńlá àbúrò ni ní àbúrò máa jẹ fún un. wọn ní àwọn ẹgbẹ́ ẹgbẹ́ tó bá jẹ́ olùbáyọ̀ náà wá wọn ní òun ló máa jẹ máa lè kún ìdúnìyà olóògbé ayé ní kaba ló àwọn bá ní ti sọ fún ọ náà lọ́wọ́ ní pé fàárọ̀ ìdá àmà tàwálà àǹdẹ́kẹ̀ náà ẹ má jókòó sí àwọn tí wọ́n bá náà fẹ́ mọ́ gbọ́rọ̀ lọ́wọ́ bá ẹ má ní ṣe pẹ̀lú àwọn tí wọ́n ń yẹ́yìn kó níbi ọ̀rọ̀ lọ́wọ́ bá nípa ìrànlọ́sọ lọ́wọ́ bá wà láwọn yóò rí ìlà ìhàyà tàbí òyà tàbí gbogbo ayé ilé ayé náà ni lọ́wọ́ lè dáàlì kàmọ́ wọn àmọ́ ìlú àlọ́ tamasọ̀rọ̀ sásọ̀rọ̀ ilé ayé náà wọ́n darí so eléyìí ní abala tẹ̀lé ọ̀nà ni o tí ọlọ́run àbúrò ńlá ọ̀hún bẹ́ẹ̀. àbúrò yẹn wá ndị kì í ṣe pé àbúrò ndị àbúrò méjèèjì ló máa nínú nǹkan tí Imam Ahmad gbà wá wọ́n ní tẹ́ bá rí ọmọ ẹ̀dẹ́ ènìyàn tọ́nà bá ń ṣe gbogbo ẹ̀ fún ó ń da fún ó ń da ọkùn ní ọ̀kan ilé ayé alẹ́ máa ṣe à lórí pé ń ṣe ọlọ́run bá fàálẹ̀ máa ná hó ìṣèdọ̀rọ̀ ẹ̀rọ máa ń ẹ̀kí ìṣe mùsùlùmí gan ń rí tí mùsùlùmí gan ní òní tí ń rí tí ó tó wá tó ẹ̀rí pé náà bó ṣe wà àmàṣàlá ó ti yá tẹ̀lé náà wà tó gọ́ọ̀mà bó ṣe yàmà wà Imam Ahmad alẹ́ rahmatullah wọ́n gba níbi kan wá látọ̀dọ̀ ìyára wa Aisha wọ́n ní àdàbà Muhammad sallallahu alaihi wasallam sọ pé ní àdúnyà ẹ̀rí ayé tẹ̀lé dáàrùn liman la dáàrùn lahu ló máa jẹ́ ilé pẹ́ni tí ò nílé ní àlùkìyàmà ilé ayé ló máa jẹ́ ilé màkọ́ọ̀rù ní máa dáadáa láwùjọ fi áàkìrọ̀ fẹ́ni tí ò ní ní ilé lọ́dọ̀ lọ́dọ̀ náà bá lá wọn ní ayé bákan náà wà máa ló máa ń là làákìrà náà yóò sì máa jẹ́ owó yóò máa jẹ́ ẹni tí ń wá sọ́kùn tó gbé ilé ayé lórí àkíyàmà ara nǹkan tí dáa yóò máa fi ṣe yóò máa jẹ́ gbogbo máa gbòòrò ní gbogbo àwọn nǹkan tí ò dáa gbogbo àwọn ọlọ́run ọba tọrọ ní ká sí ìwé wa gbogbo tọrọ ọba tó ní ká mọ̀ sí náà ilé ayé náà owó tó yẹ kí gbogbo olùmọ̀ jẹ látara ìfẹ́lẹ́ ayé kẹ́lò kẹ́nìkan kó sì kó sáàbò èyí tún á o èyí ò ń kéré torí pé tí ìyẹn bá tọrọ àforíjì ó ṣeéṣe tọ́lá mọ̀ kó foríjì tí ó bá kú ìfẹ́lẹ́ ayé yìí ó wá mú ẹlòmíì á bí ò bá rí bẹ́ẹ̀ ni ẹwù ìfẹ́lẹ́ ayé ló mú àwọn èèyàn ni wọ́n fi sọ pé ní ó dáa ó rọrùn kò sì sí láì bí bẹ́ẹ̀ kákọ́kọ́ jẹ èèyàn náà ká tó jẹ èèyàn kí ló fà ìfẹ́ ilé ayé mi ìfẹ́ ilé ayé yóò gbé ẹ̀yà ẹni tí ó tún ayé ṣe yóò sọ pé ní ẹ̀ sọ pé ká mọ̀ ló pàṣẹ èèyàn tí mọ́tò bá bàjẹ́ mọ́tò méjì bàjẹ́ ọ̀kan dá ọ̀kan ò dá ṣe dáadé fún páàkì kankan fi tún kan ṣe ìfẹ́ ilé ayé ọmọ mú àfa òyàmbá ẹ̀rí òun nítorí bá bèrè wọ́n yé fi páàsì mọ́tò kẹ́bi tún kan sí àà wáyé ẹni tó ti lọ kí ló dé tàbí lè lo tiẹ̀ láti tún ìgbésí ayé tó wà nísinsìnyí níṣẹ́. gbogbo dúníyà máa ń gba ọ̀ṣà ìfẹ́lẹ́ ayé ọ̀láàlì àbúrú láàlì fẹ́ni tọ́lọ̀ bá ní kó sí kéde ọ̀kan nínú àwọn olùmọ̀ nínú tíra tààlé mọ́tàálé nínú agbóta tó lónìí bábá kó ti tààrí ó sáré pẹ́lú omi wọn ah, tíra òun bíyà ìwọ kan ló bíyà tó wá pé tààrí tààrí mu tíra òun bíyà ìwọ kan ló bíyà kílẹ̀ ni ẹ̀jẹ̀ ká ló ka híríà híríà tó tọ́ lè rẹ̀ ẹ̀rì tí bàbá wa bá kiri tí bàbá òfin wa sì ṣáyé rẹ̀ nínú àwọn tíra kan sọ pé ní àwọn èèyàn máa ń ṣe tààrí rẹ̀ ní mọ́ṣáláṣí àdéhùn wa Muhammadu sallallahu sallam òun náà ni tàbí mú tàbí mú wa ìpè ìwọ tó ń gbẹ̀rẹ̀ ẹ̀ tó bá fẹ́ níma tó bá fẹ́ gáìjì ara rẹ̀ kó ní ó ti tètè rí kan tó sọ́pọ̀lọ́ orúkọ ọ̀pọ̀lọpọ̀ wa lónìí ọ̀tọ̀ ni tó yẹ káàrán ọ̀tọ̀ ni kátà rán wọ́n mẹ́ṣẹ̀ rẹ̀ pé nínú àwọn tíra táwọn sálàkùn máa rẹ̀ kọ́ bẹ́ẹ̀ náà ni tàlé mú tàlé so ibẹ̀ ló fẹ́ yọ ọ̀rọ̀ tó fẹ́ sọ nítorí náà tíra àwọn sálàkùn ni àtàsí àwọn kálẹ̀lù kọ̀ọ̀kan bẹ́ẹ̀ àwọn mísí kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ẹni tó bá ti mọ̀ ayọ́kọ̀ pẹ́lẹ̀ òun sì mọ́ àfà tó ń bẹnu bẹ́ẹ̀. wọ́n sọ fún akéré ẹ̀rí ilé ayé tẹ́rí àkọ́dùnú mí náà nìkan rí tábà nìkan kéré ara ilé yìí ó mà kéré ẹ̀rí ilé ayé ó tún wá kéré ju kátà tó kéré yẹn lọ. àfọwọ́ ni wàá ṣe kò àdánù mí náà ẹ̀rẹ́ tó wá fa ilé ayé mára tó ń aránákọ̀ ilé ayé tó ń wa ilé ayé máyà ìwé ẹni bẹ́ẹ̀ tábà nìkan yẹ̀ yẹ níta nìkan yìí nìkan yẹ̀ yẹ mà ní ẹ̀rú ẹni bẹ́ẹ̀ ó tún yẹ̀ yẹ dúró náà máa lọ. tó ń pé ìṣesí ilé ayé pé tó sí mú gbèsè ìrìn ha káwọn máa wà tó mi ìdán òun náà ní ilé ayé rí kan bẹ pẹ́ pé ní ìkáyà tó ń tọ̀ ayé fà ama akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ sáà tó mọ̀ pé ilé ayé ṣéṣírù ni idán ni yóò máa kó àwọn èèyàn lójú yóò máa di àwọn èèyàn létí kí ni wọ́n sá máa kó jọ máa kó jọ máa kó bẹ̀rẹ̀ jọ máa kó máa máa máa ọba ilé ayé nìkan náà nínú máa rán náà dán fún ọlọ́run gbà fún lẹ́yìn tó ń pọ̀ sí ilé ẹ̀sìn ní márùn ní gbogbo bí ìbá sọ nǹkan ilé ayé ń tàn. fàkún mùtàkàyèrúnà mùtàkàyèrúnà ìlà tẹ̀lé ìjẹ́ ilé ayé yẹn ó wá mọ́lé gbé wọ́n ṣe kéde ẹ́ wọ́n máa dààmú dààmú máa lọ́ máa bọ̀ wọ́n ní ẹni gáàjì wọn wọ́n máa tún ẹni gáàjì wọn wà ní gbọ́ ẹnìkan sọ wọ́n ní ilé ayé pé ó bí ọmọ kan ojú kan lónìí Osi sì ti sọ ọmọ ẹ̀ ọmọ ẹ̀ sọ ní wọ́n ń wá ẹyẹ ní wọ́n ọmọ ẹ̀ kiri gbogbo ẹ̀ tó bá rí ló wà gbé pé òkè wọ́n sì rí torí yẹn òkè ló wà wọ́n ló máa gbé ah ọmọ mi ni ọmọ mi ni ní tó bá gbé tó máa ń gbé ọmọ mi náà lẹ́wọ̀n bá ah, fún ah ọmọ mi ọmọ ọmọ ọmọ ìjọ tí ilé ayé bá ọmọ yóò má náà pé ah má ti wọ́n ti bàjẹ́ àtìrí ẹ̀ máa ti tú ògùn tó ṣe wọ́n àti máa wọ́n máa kó máa ó wọn ní ilé ayé ti rí ni ló jẹ́ pé ká má jẹ́ ilé ayé ká jẹ́ kó mú lọ́kàn wá ju àìsíyáàmà lọ wọ́n ní ilé ìta sọ yóò ní tó máa ń gbé ní sọ pé ní kàtà ń gbé lọ́dọ̀ nígbà ara àwọn èèyàn tán fi sẹ́lẹ̀ ara àwọn èèyàn tán jókòó nílé ẹlòmíì náà jókòó mọ́sálásí olóhùn òsè kankan má ó sì ti ká máa rí wọn nínú ìtura iná wọn àwọn ní mánì níbẹ̀ àwọn rí ayé sá àwọn ṣe zúrúdù àwọn ṣe gbogbo ẹ̀ àwọn onírè ṣe kan ní ìyún àgbọ́yé òjìlé o kárí ayé sá ká má nífẹ̀ẹ́ ilé ayé èyí ò ní ká má ṣe nǹkan tí a fi sọ báyìí náà ìwà ayé tó bá sàn fẹ́ parí ẹ̀ wọ́n ní ẹjọ́ tó ní òun wá ti tiẹ̀ láti fi ran àwọn èèyàn lọ́wọ́ láti fi ran orí ara ẹ̀ lọ́wọ́ láti fi ṣe pé kí ọ̀rọ̀ náà bá ti máa lọ sókè wọ́n ní ìyẹn màmúlò wà màmúlò òkàbí gbọ́ àgbọ́yé àárín. المؤمنون والدنيا وحب الدنيا kí ló kan mùmìnì pẹ̀lú ìfẹ́ ilé ayé ìjọ tẹ̀lé kí mùmìnì àti ilé ayé kan jọ pàdé sábà ń dákọ̀ ilé ayé mo rò pé gbogbo àti gbọ́ yé ipe ní ìfẹ́ ilé ayé tá à ń sọ yẹn àdìmàdùmù wọn là ń sọ o. àṣọ tí màá lò ìjẹ́ ó yẹ kí àdáàkọ̀ ìbáṣepọ̀ kó wà láàrin mùsùlùmí kó wà láàrin mùmìnì àti ìfẹ́ ilé ayé tó jẹ́ ti màdùmù o. àkọ́kọ́ ẹja wò kú ní àdébọ̀ Muhammad sallallahu alaihi wasallam bó ló ṣe rí ìhà olókọ sílé ayé Imam Ahmad Ali rahmatullah wọ́n gba ẹjọ́ wa kan hadith yìí nínú àwọn hadith tó gùn jù nínú Musnad Imam Ahmad wọ́n ní wọ́n pẹ́ nìkan ní àbí ìwé hibà nínú àwọn ẹrú Muhammad sallallahu alaihi wa tó ní ni Rasulullah fàkọ́lá yá àbá wẹ́yìnbá mo pè wọ lágbájá ìní ẹ̀kọ́ ní mìtù an asàkírọ́ lè hàlìbà kẹ́yìn bá pa mí láti ń pé kí n lọ sí bàgé ibi tó máa ń sin àwọn sí ní Madina ẹ̀wùn láàrin náà a tún sọ mùsùlùmí máa ń ní ìtàn máa ń sin òkú sí ẹ̀wùn ìtẹ́sìn ti wá wọ́n ní òkú sí. torí pé kí ẹ máa sìnkú sílé agbó méjì ló wà bẹ́ẹ̀ agbó alákọ̀ọ́kọ́ ẹ̀yẹ ká tẹ̀ gbogbo àwọn tó ń sìnkú ìjọ wo ni wọ́n lọ síbi sàárẹ̀ wọn kọjá wọn sá wọn lọ síbẹ̀ wọn sá láti wọn bẹ́ẹ̀ bí ìdí pé ká máa dùn fúnni wọn lórí ká máa sí ẹnu ọ̀tọ̀rọ̀ ọ sọ̀rọ̀ agbóńtó tún wà bẹ́ẹ̀ àbí ìjọ tí wàhálà máa ṣẹlẹ̀ lágbolé wọn ní ẹja lọ sí kábàárì bàbá kálọ̀ wúra nínú àbúrú tó wà bẹ́ẹ̀ nìyí islam ní ká máa sọ̀rọ̀ sí ilé mọ́ nínú àbúrú tó tún wà bẹ́ẹ̀ ni pé ìmọ̀lẹ̀ ò lè wọlé títí ká máa sọ̀rọ̀ sí gbogbo ẹni máa sọ ló jẹ́ pé ní àwọn àtàbà kí àkíyèsí wọn àwa ẹja sànú wọn tọ́nà bá fún wa ní ìdáyà ilé yìí wípé ìmọ̀lẹ̀ ò lè wọ ilé tó bá ti ń ṣe sàárè tó bá ti òkú sí àwọn náà sàmì wọn ni àkíkà yìí ò dáa àbútú wà bẹ́ẹ̀ ni ìmọ̀lẹ̀ ò sí bẹ́ẹ̀ tàbí sọ pé ní látẹ̀jẹ̀ àlùkò yóò ta fún òwúrọ̀ ẹ má sọ ilé yìí di sàárè yìí tó bá àdébí gbọ́ ní pé ní bí ẹ̀ bá ṣe ní adájọ́ làwọn lé sí bẹ́ẹ̀ ni ìmọ̀lẹ̀ ò sì máa wọlé sí ìmọ̀lẹ̀ ò sì wọlé sí sàárè ẹ máa ní náfìlà lé ẹ máa sì kù síbẹ̀ náà. so àdúgbò aṣọ pé ó sọ fún arákùnrin pé ọlọ́run bá pàmò àṣẹ kó ń lọ kí òun àìkó ń lọ ṣàdúrà fún àwọn tó wà nípa kẹrin alọ́dọ́rọ́pàdù ìbọn tó ń pè ní ẹ̀. àbúrò wẹ́lú bá ní pàtàlọ́tò máa ẹ̀ ó ní pàtàlọ́tò máa yìí ó dà níbi ní ọjà jáde wọn lọ pàtàlọ́tò máa àbájọ lọ fàlámà wákọ̀fà afẹ́kọ̀tọ̀ ń bí nípa ètò ìtawò bóun ni àgbẹ̀ àwọn àti ìbọ̀sílẹ̀ ayé kan tó àfa sọ pé ní fàlámà wàkọ̀ fàmínà lórí bàtà nàbí níbẹ̀ àníbi wọn sọ pé ní asàlámù aláìkùm yà áhàlà ní makọ́dìr mùsálàmà sí ní òkè kí ọlọ́run bá ọlọ́run bá kó máa bẹ́ẹ̀ yìí tẹ́ jẹ́ tẹ́ wà ní sáré yìí lìyáhìnláhùn ma asbáàtò fíìhì mímà asbáàtò fíìhì náà sòyọ́ ó mà ti dá fún yìí oríire mà ní fún yìí ẹ sì lọ gbọ́ yẹ ẹ lọ́ máa ń nírú dáadáa tẹ̀yìn bára yín bẹ́ẹ̀ lónìí àwọn tó wà ní sàlẹ̀ lànà yẹn ń bá wí kẹ́ ẹ mọ dáadáa tó ti ṣe yín lónìí yàtọ̀ sí nǹkan tí ń ṣe àwọn èèyàn láwùjọ lónìí tẹ́ bá lọ mọ oore tẹ̀yìn ti wà ní pẹ̀lú aburú tó ń ṣẹlẹ̀ ní àwùjọ lónìí àlejò wọn sọ fún àyè pé ní lọ́wọ́ tàìlàmúnà máa nà jákùnmọ̀ lọ́wọ́ mìíràn tẹ́tẹ̀ bá lọ máa fìdínà agbúrútọ́lọ́ bá ti láyé kó mẹ́lẹ̀ ayé tẹ́lẹ̀kú yìí alẹ́bí wọ́n sọ mọ́ ẹjọ́ lọ́nà bẹ akébálà ti fìtínà ẹwà bìbà tábìlì ti sọ alẹ́bí ní akébálà ti fìtínà fìtínà ti dé wàhálà ti dé ń sọ fún àwọn alásàlẹ̀ ilẹ̀ ìpè ẹkú oríire agbúrútọ́lọ́ ti láyé kó mẹ́ pẹ̀lú agbú àǹtọ̀bálà sí fìtínà fìtínà ti lé o àdébí wọn sọ pé fìtínà náà ó pọ̀ débi pé kàkétà ìlẹ́yìn muslim ó pọ̀ gẹ́gẹ́ bí kíni tẹ́ máa sọ pé òru dúdú ẹ jẹ́ ká wò lápẹ̀lúwe kó má sí iná bóyá bí aago méje lóru ẹnìkan wá jáde kó má sí iná bí wọ́n sí oṣù bá àbí ẹnìkan náà ni ó tẹ̀ wá nínú yàrá ẹ̀ kò sí iná kò sí oṣù bá kó wò kí ló mú kóró tó ń parí lólé ànábì ti sàpèjúwe pé ìdínà tí ó parí tó ti ṣẹlẹ̀ ní ayé ó dà gẹ́gẹ́ bí lẹ́yìnlù ooru ẹ̀wùká tẹ́lá kó ooru máa ń dúdú ni ànábì máa fi ẹ̀yìn mọ́sílímù tó fi kọlifáì rẹ̀ tó fi jẹ́ sí fàwọn ìpè ní ooru ni tó ń kọ́kọ́ dúdú náà mọ́sílímù tó tún wá jó òkùnkùn bí kìtìnnà náà yóò ṣe pọ̀ tó anabi wa dákẹ́ ó ní yẹ́ ti bá wọn àwọ̀lù ha àfihàn ha ìdí náà náà yóò máa tààrọ kámà bí ọ̀kan bá tẹ́ ń lọ òní ti dákẹ́ òní yóò tún kí fún wa èyí ò jẹ́ àtúntò tí ó máa ṣẹlẹ̀ lé ayé ẹ̀wù bàtà rẹ̀ sọ sábúrú wọn máa ṣẹlẹ̀ lórí sẹ́fàdà burú máa ṣẹlẹ̀ láwùjọ báyìí kó ló di máa burú ilé ajé gan ipe ní àwọn máa ń pààyàn wọ́n máa ń ṣe kékeré kan sẹ́fàdà pé ní àbúrò rẹ̀ ti fẹ́ máa bó jẹ́ pé aburú mú ẹ̀sìn náà ni sẹ́ni èyí jìnnà máa kọ ẹ̀yìn àwọn lágbájá àti lágbájá jìnnà ní ẹ̀sìn kò ní ti dákẹ́ omi ètò ti ó ti ó ti bù ú sọ̀rọ̀ ní ìlú pẹ̀lú yẹ́tù bá àwọ̀lúwà àkérò ha àlejò wọn sọ fún ayé ní àlẹ́ àkérò èyí tí ó máa wá ní gbẹ̀yìn nínú aburú náà ṣáàrù omi náà lè wúwo là yóò máa lágbára ju aburú alákọ̀ọ́kọ́ ni yóò sì máa afáyọ̀ wọn sọ̀rọ̀ pé kọ́ọ̀lá thumma aqbala alayya fàkọ́ọ̀lù wọn ní àlẹ́bí afọ́ àbúmùwé yíba wọn ní àlẹ́bí wa kọjú sóhun nígbà tí wọn náà ń sádùn àtàn wọn sì wọn tọrọ àforíjì wọn tán so wọn ni wọn kọjú sóhun wọn lórí yá àbámùwé yíba ìní kọ́lé òjì ìtù màfáàtì ha ọ̀záyé lùdúnìyà ó ní orí bá ti sọ̀rọ̀ màláìkà ti wá bá mi nítorí ó fún mi ní ọ̀záyé lùdúnìyà gbogbo orí ayé gbogbo orí ayé wọ̀lẹ̀kún dàbí ìhà ẹlẹ́kẹ̀ẹ́jì ni pé kí n máa wà nílé ayé kí n máa fún wọn láyéláyé ó ní màláìka tó wá mú wá bá mi nísinsìnyí tó ń ma ìjánà lẹ́yìn náà ẹlẹ́kẹ̀ẹ́ta ni pé wọ́n tún wá fi àdìjọ́nà tó fi parí lọ́rẹ̀ ó di kan mélòó mẹ́ta lójú ẹsẹ̀ nígbà kan tọrọ àforíjì ó ní wọ́n ti fún mi ní mafati al-dunya kan ní tani ìmáàmù wọ́n ti mú wá fún mi tani ọba wọ́n ti mú wá fún mi tani olówó wọ́n ti mú wá fún mi tani ó máa pàṣẹ gbogbo àgbáyé wọ́n ti mú wá fún mi nísìnyí bákan wà lóko ti dàbí ìhà kí tó máa kú wọn láéláé wọ́n ti mú wá fún mi àlùjánnà lẹ́yìn náà kí wọ́n á jọ máa àlùjánnà. sàǹgbé nínú ìsísọ́mẹ́lẹ́nìyàn bàṣàríyà tíjọ́mẹ́lẹ́nìyàn bá gbéyàn àbíká ló ní àwa gan wọn á lọ káwá ló wá àǹfààní báyìí nígbè náà lábẹ́lẹ́ òní kú mọ́ kò sì ní chéèjì mọ́ òun náà yóò máa kàn fún un kódà kó jẹ́ pé ẹnu ẹ̀ micro environment power ni ká nínú lọ́ọ̀lì ká nínú ọ̀gbọ́n ká lọ́ọ́ darí ẹ̀ pẹ̀lú súnà ọmọ ajé olówó wọlé tó máa ń lọ kálukú olójú ọ̀nà wọn máa fẹ́ mọ̀ṣálá afọlágbájá ni sẹ́gbẹ́ mú so

kí tún jọ màlìjẹ́nà kí tún má kú mọ́ láíláí wọ́n ní wọ́n ní kí n mú yẹn àbí dẹ̀kọ́ ẹ̀rọ bì àbí kí wọ́n á bọ́ ọ̀rọ̀ bá ní sinisi kí n kú ní sinisi wọ́n ní kò yé tó wọ́n ní kí n mú kan méjì. kọ́ọ̀d àbúrò yẹ ká wá sọ pé ní bí àbí à ń sọ wọ́n mi à dákun àdábì ìmọ̀ràn tèmi onígbé fáwọn màfá ti àdúrà à wọ àdábì dákun wọ ayé ká máa kọ̀ fún ayé káà mùsùlùmí máa kọ̀ǹtrà yìí dákun omi kọjá mú wẹ̀lùkún dàbíyà ká má kú má lálẹ́ kí gbogbo mùsùlùmí ká má kú má dákun omi kọjá mú tó máa lè jáde nà lẹ́yìn àtọ́ ìtumọ̀ ilé mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni mú etí ìwú pé ọ̀rọ̀ pàdé ọlọ́ba ní sinú dákun àbúmọ̀ yìí bá olóhùn sọ bá wọn láti kọ̀dọ̀ kárùtù ní kọ́ àrọ́bì wà jẹ́nà ìdè mi mú tí mo sàlẹ́sà òkú náà pé mo fẹ́ lọ pàdé ọlọ́run àmì nísìn bákan náà wọ jẹ́nà ti sọ̀rọ̀ pàdé ọlọ́run àmì náà jẹ́nà kí n jẹ́ wà jẹ́nà orí ètò mú nìyẹn ọ̀nà ètò ń bá sẹ́tù rẹ̀ wọ́n ní pípadà sílé tá a padà sílé pa búdí àrọ̀sùn fi wájà ilẹ̀ ní kọ́bọ̀dà bùrùkọ́ọ̀bù àti àwọ̀jẹ́ àlàfi iná hasba. ààrẹ táwọn ìlú wa bá lọ ó ní máa ń ṣe dé lóògùn iná padà sí ilé náà ní àná àfi ìwádùn ilé ààrẹ ààrẹ tó fi àmì ìpàdé ọlọ́run balẹ̀. nípa afẹ́fà yọ bẹ́ẹ̀ pé tó bá yẹ pé ìní àti eré ẹwùrọ̀ àǹfààní mọ̀fà àti àdúgbìyà ló jẹ́ pé kí ló kan mùmìnì wà dúnìyà àti ilé ayé ẹni tá tó jẹ́ dígí wa ọ̀nà ìlẹ̀ kí ló sọ onípàdé àtúntàlùtù ohun tó ń ṣe àlẹ́ sáà tó ń kéré lè kọ́ àwọn bí wàlìjánà òun fẹ́ lọ bọ́ lọ́wọ́ bá nísìn àtàlìjánà ẹ wọ àǹfààní kálọ̀ òun ni òun kàn kúrò kọ́lá kan lórí àdúgbò lásán ká ní àwọn bọ́dà là ń kàn kúrò rẹ̀ pẹ̀lú ọrọ̀ ajé rẹ̀ pẹ̀lú owó pẹ̀lú dandan sáré olówó dùn kápá ní gbogbo àgbálá ayé àlejò wa torí ẹ̀ olóńgbọ́ òun fẹ́ ìpè ilé ayé òun àbí àkíyàmọ̀ òun àtàjẹ́ náà òun lòún fẹ́ lọ mú wọ́n ní ilé náà làwọn ibi sì bá lọ ààrẹ ìyẹn náà lórí ní nǹkan tó gbé lọ àwọn mahakikun so wọ́n ní hadith yẹn hadith tí ó fẹsẹ̀ lẹ́nu eléyìí wo ni sísá àwọn àlejò náà bá wò kódà àfọwà ìwọ́n mú kúrútọ̀ bíi

wàlá yasúrù nàbíyà di amúlì dúnìyà àwọn ànábì ọlọ́run èké dúró sí nǹkan tó ní ṣe pẹ̀lú ilé ayé eléyìí ni wọ́n kíkọ́ àdúgbò Muhammad sallallahu alaihi wasallam nípa dúnìyà nípa ọ̀rọ̀ ilé ayé èyí ká ló tàn sọ̀hábà náà ló jẹ́ pé ní ṣùkú dúnìyà máa ń tọ̀ ṣáàbù wọ́n fi lọ́dọ̀ àfáwọn àyè rọ́dí lọ àyè àsìkò àti nípa ilé ayé ìròyìn ilé ayé ó ní wọ́n máa min dari man sọ́ha fiha sọ́hìmá kí ló ṣe kí ló dé tèmi ní ròyìn ilé kan fún ọ ilé tó já sí pé ní ẹni tó bá jẹ́ alálàáfíà ń bẹ tó jẹ́ ọlọ́rọ̀ ń bẹ tó jẹ́ olówó ń bẹ aláàárẹ̀ ni lọ́dọ̀ náà bá jẹ́ kí n ròyìn ilé náà fún ọ. wàmọ̀lẹ̀ amina fiha najima ilé ayé tó ń sọ yìí òun ni ilé kan tó yẹ pé ní ẹni tó bá lóun ní rest of mind yìí bẹ́ẹ̀ ó ń jẹun ó ń lọ ó ń bọ̀ ó lè ní àjẹmọ̀ tó padà kábàámọ̀ wájú ọlọ́wà ni. ó ní jẹ́kẹ́ ròyìn ilé ayé kan fún ọ tó jẹ́ pé ní mo máa lè sábàá fi hà hàdìnà ẹni tó bọ́dún bá lóun fẹ́ ju ìgbésẹ̀ ayé sáríkà bẹ́ẹ̀ yóò sì jẹ́ olùbànújẹ́ inú ó máa bàjẹ́ nínú òwà jẹ́ kí n sọ fún ọ ilé ayé onílé ayé tó yẹ pé ní ọmọ ìsìláàdì náà fi hà ẹni tó bá lóun lówó bẹ́ẹ̀ òun rọrọ bẹ́ẹ̀ òfìtótìnà fi hàlẹ́ẹ̀lì hà òfìtótìnà fún àwọn èèyàn máa dàgbọ́ ẹ̀lẹ́ àlùmọ̀ fìtínà rẹ̀ olóòjò fìtínà onígbádùn ilé ayé òun bákan náà àwọn èèyàn tó kò fún onígbádùn àkìyàmà tó pé ilé ayé òun ó ti ṣàdọ́là rẹ̀ kò ní jẹ́ kó rí ọ̀nà ló jẹ́ pé gbogbo àwọn olówó tẹ rí yẹn táwọn ojú nǹkan wọn lówó wọn lówó yẹn kódà kó kù ní olówó wàlọ́ọ̀lì làbí bí ní àti bá ti ń sùn bóyá lórí ẹni ni bóyá lórí àpò ni ààrẹ gbogbo lórí táwọn sùn káàkiri káyìyà wọn ní kẹ̀mí balẹ̀ o tẹ́kù tí bá kọjá lásán wọn ti dìde o òòrùn tí wọ́n máa sùn tí wọ́n bá tẹ̀ tó jí kọ́ fẹ́ ọlọ́run balẹ̀ ẹ̀mọ́ táwọn máa fi ṣe àwọn lè ní rest of mind lórí kíni lórí ṣọ́kùn lórí ya. afa ani rọ́dí ọmọ àni wọ́n sọ pé fi halali ha ẹni tó bá jẹ́ pé ní halali gan ló fi wọ́ ọ̀rọ̀ tẹ̀lé ayé alìṣẹ́sáà yóò sì sọ rẹ̀ wájú ọmọ ọ̀gá. wà fi harami ha alìkọ́ ẹni tó kọ̀ bá kó tiẹ̀ jọ lọ́nà haramu ìyàní lọ́dọ̀ wọn bá so sí ilé ayé òun òun wọ́n ní olúwa ẹgbẹ́ ní tí wọ́n bá kó àwọn nǹkan gẹ́gẹ́ bí khalifa tí wọ́n kó àwọn nǹkan wá fún ẹgbẹ́ tọ̀ khalifa ẹ̀yin ẹgbẹ́ lè ẹ̀yin ẹgbẹ́ lè ẹ̀yin ẹgbẹ́ lè wọ́n ní nǹkan tí ó mọ̀ sọ fún ẹgbẹ́ ní inni akhafu an akuna kalladhina qala lahum Allah àbẹ̀mí bẹ́ẹ̀ kò kí máa ń dàgé dáhùn tọ́lọ̀ bá sọ pé ní àbẹ̀hábùtùm tayyibatukum fi hayatikum ad-dunya wastanta'tum biha gbogbo mátẹ̀ǹsì ilé ayé òun ìgbàdùn ilé ayé yín ẹlò ẹ̀bọ̀ ni ẹ̀tì ó ti fáwọn ilé ayé wọ́n tó máa kó kàn wọ́n fún àlè àkọ́wà wọn máa rọ́lẹ̀ lọ àlè nǹkan tó mọ̀ sọ̀rọ̀ kò nígbà yóò wá ka ayé àyẹ̀bọ̀ ní sọ́tọ̀ àkọ́kọ́ pé òun bẹ̀rù kó mọ́ dàgẹ́ bí ẹni tó àwọn ọlọ́run sọ wípé ẹni gbádùn ilé ayé ìyá ló kù lónìí so wọ́n ní eléyìí náà ọ̀kan nínú àwọn sọ̀hábà àbí nínú ọlọ́run bá bá ẹjọ́ mọ̀sánwó wọ̀sàdúràmù òun bá gbé ní kó káyà ìbò pẹ́kọ́ sọ tẹ̀síre sọ́rọ́tò nàáyà ọlọ́wákà ọ̀nàmà bàlágà bẹ̀rẹ̀ tó ti rúnà ṣayáta dúnìyà onígbà tí àfáwáyé tó kà débi bá tó ti rúnà ṣayáta dúnìyà ẹni wọn kò sí kankan wá gbé o wọn gbé ilé ayé lórí àdìkìyàmà wọn ní àfáyé ọ̀nìtàrọ̀kà àlùkìrọ̀ àdúrà kò ní ká mọ́ wà ábàdà sàhábì yóò àkọjú sáwọn èèyàn yóò máa sọ fún ẹ pé ní ẹwà àwọn sàhábà yóò máa sọ fún ẹ pé ní àtàrà dúnìyà àdìrọ̀ ló ní kí ń ṣe gbogbo wa àti ibi mo sọ̀rọ̀ àtàrà dúnìyà àdìrọ̀ àti ta ayé wa àti ti àlùkìyàmọ̀ wa àti fara ilé ayé. fàtàkàtà nǹkan wọn yóò tó rí fi tẹ̀pẹ́ ní àfárúnà dúnìyà àdàlẹ́ àfẹ́rọ̀ wọn àti ta ilé ayé wa àbí àti bawa kíámọ̀ wa àti fara ilé ayé wọn bẹ lọ́wọ́ ìlú náà akérèdé tó ń sọ Iya wá nílé anana rọ sahabat zina Si agbádùn ní yang àti àgbádùn ẹ̀yẹ itu padà sórí sàn ìgbádùn wo làwọn sàhábà gbádùn sí ẹni ràìnà zinata àríyáyé rábìlì ayé mélòó ni wọ́n rí compare to táwọn ayé lónìí. wọ́n ní sáà ìhà wọ́n ní sáà àhà àti ilé àwọn àti gbádùn pẹ̀lú àwọn obìnrin bẹ́ẹ̀ wọ́n tọ̀ àmà àti gbádùn pẹ̀lú oúnjẹ ilé ayé wọ́n ṣàrọ́bà kódà gbogbo nǹkan mímu gbogbo ẹ̀ ẹ̀rákùn sẹ́gun nǹkan táwọn ọmọ láyé lónìí ó sì dé láyé àwọn sọ̀hábà kan sọ̀rọ̀ wọ́n ní àtiwáṣẹ gbogbo nìkan wọ́n zókè ẹ̀sẹ̀ ánìyàn àfẹ́rọ̀ ọlọ́ba wa máa máa ó wá di àlùkìyàmà ó di mú wa nígbà tó ti bá lọ ní ìyá ilé so àdúnyá máa ń bá wù ṣàlù. àbọ̀ wọn sọ fún fàtàlínà hàdà àjíl wàtàlákìnà àjíl a fi àlùkìyàmà lẹ̀ a ti ilé ayé sọmọ́nìkà sí ibn Mas'ud radiyallahu anhu. وعن جميع أصحاب النبي صلى الله عليه وسلم إذا كان موقف تابعين نقع رأيي أما تابعين أو كانوا أما تابعين فضيل بن عياد ẹni tá à ń sọ yìí wọ́n tó wà ní pósìtì kan tí wọ́n yàn nítorí padà sí ní pé ní ó kò lórí yẹn wá sá lọ dá wà ní bẹ̀rẹ̀ ká ojú kìíní ó lè rárá o máa ní ẹwà lónìyà sí tó kàmẹ́ta lé ayé ẹ̀yìn aláyàyé ẹ̀ máa ṣe ẹ̀fà wálẹ̀ ọdún padà ó jìnà sáwọn yẹn ní àpá yìí kí ni ká tó sọ ó ní àdókò lè fi lónìyà bàtà àwọn náà ti tọ́ wò tó padà sáàbò lórí bó sì dán fún yín tàbí ó ní àdókò